dákìtì ó dà mí mà ní ìsìn. alákìjà. àkèrè ni mí ẹ bọra nínú gbòǹgbìn gbìnìkì. òkú jẹ́ o ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ pé o pa mí. alákìjà fún pípẹ́ o pa mí wọ́n fi agbára kún agbára rẹ súnmọ́ mi níbí. àtijọ́ mo ti bí ọ mo ti ṣètò ìgbésí ayé rẹ lẹ̀ mo sì ń tò láti èwe rẹ títí tó fi dàgbà tó báyìí ọ̀gbọ́n bá wọn òun láti lẹ́nìkejì ẹnìkejì tó bá sì ní ilé ayé yìí òun láti yakin mo sì wá ń fojú inú wò pé o ti bàlágà o ti tọ́mọbìnrin ṣe pẹ̀lú ọkùnrin ọkùnrin tó gbé wálé fún mi má lọ gbé abo mábo ọgbọ́n bí mo ti wí fún ọ má lọ gbé pé ọ̀dọ̀ wálé wá fún mi ó yí ọlọ́run ọkùnrin tó yí akin ni kò fẹ́ o tó o bá lọ fẹ́ ọkùnrin díẹ̀díẹ̀ wọ́n kọjú ìjà sí ọ. bàbá mi bàbá mi akin ni lóòótọ́ amúkẹ́rán ti pé o bí adìyẹ òpìpì bá fẹ́ abó lọ́rùn hmm. ọmọ tán bí ò níyàn rí o òótọ́ ni bàbá mi tí òpìpì bá fẹ́ àgbébọ̀ tí adìyẹ òpìpì bá ṣe yẹ tó bá ṣe gbìgìrì agbébọ̀ àti fi sùúrù bá a ṣe. kí ni ìtumọ̀ tí o ń bá mi sọ? dáhùn ọkùnrin tó yakin ló yẹ ọ oníṣègùn ló lè sọkọ àbíkù tó bá fẹjú tó tó àsìkò oògùn sí alágbègbà ló lè sọkọ ìyálóde èyí ṣe kí lè ro ọkàn rẹ débi tó sọ tó bá lọ gbé ọkùnrin kọkùnrin kan wá lè wá bá mi wọn pàdánù ni o wọn gbà mí ẹsẹ Ọlọ́run ni o àbí kí ni a ní í ṣe ọ. wọ́n jọ ń rú ẹ̀wò. má jẹ́ kó rí ọ̀kẹ́rẹ́ rẹ ó ṣe kókó láwo. irú eléyìí bá lè wáyé wọ́n fira mi hàn lódì. Ah, ah, kí ló dé? Ah, àrò ni ọ̀fà bí onígbọ̀wọ́ abánikówó dání báyìí lára ni sẹ́yìn lẹ́yìn ọkọ fún mi. kí wàá ní gan. ọ kọ fúnra rẹ. rárá bàbá mi ìwé báyìí. kí sọ. ìwé lẹ́nu mi èmi kàn mo sọ̀rọ̀ ǹjẹ́ tó bẹ́ẹ̀. ojú mi dáadáa ètò orí tí mo kọ sí ọ yìí ló wúlò fún ọ tí n bá kọ ta gbogbo ń bẹ lára rẹ náà kí n tó ah, ẹ mú bínú bàbá mi ẹ ọmọdé ní ìsinmi. mo rò wọ́n tẹ̀ ń wò. so bí òun nìyá ọ̀kẹ́rẹ́ ṣe lọ́bẹ̀ kọ́ jẹ́ ó rí nǹkan tí wọ́n ṣe fún ọ ọrùn ọwọ́ ọ. Alágídá. mọ́lá ọmọ náà bẹ́ sún àtẹlẹsẹ̀ á sì mọ́ bẹ̀ náwó mo níwọ̀ ọmọ nírọ̀ ń gbẹ́sànù gbẹ́sànù gbẹ́sànù bí ọ̀sẹ̀ mi olówó orí mi. kọ̀ranjọ́gbọ́n abilà làjà lẹ́yìn ìdání òpèrà rẹ̀ lẹ́rù akèrègbè báyìí ni ó sọ ibi tí wọ́n fòkùn sí lọ́rùn òun baálé mi ìbáwọn ará òkè ògùn ni ó sọ iye tára ọ̀yọ́wó tà wọn olówó orí mi mo fẹ́ bi yín ní ìbéèrè kan ni. sáwò. Hmm. baálé mi kí ni ohun mẹ́ta tí ẹ̀dá gbọ́dọ̀ ní láyé. ìwọ náà ló ní ìbéèrè rẹ ìwọ ló sì dáhùn ẹ. baálé mi bíbí mo béèrè béèrè lọ́wọ́ yín ni ó sì yẹ kẹ́ ẹ dá mi lóhùn kò burú o ohun mẹ́ta tẹ̀dá nílò láyé àkọ́kọ́ nu rẹ̀ baálé mi ká lówó lọ́wọ́ bí òdèrè kókò nílùú Ìlọrin mhm. bí ká sì máa wò nílùú Ẹ̀gbá. kí ló rò débẹ̀ ń owó ń bẹ lọ́wọ́ mi má fowó mi wé tó kú èèyàn kí a ló dé. kò burú. baálé mi èkejì rẹ̀ rèé o ká lágbára bí Àjàyí Ògìdì Olú hmm. ògbórí ẹfun kéyànmùyànmù. agbára tí a jẹ́ àní ọmọ ọmọ fọ̀rọ̀ mi wé òkú òkú lò kórí ẹkùn agbára ń bẹ lọ́wọ́ mi mo mewé mo mojú egbò mo sì sí mo sì tún mọ̀ tàkùn agbára ṣèṣe kí ló dé olórí kí ni tó ń béèrè gbogbo wọ̀nyí fún. olówó orí mi ẹ forí jì mí lóòtítọ́ bá lè mi ẹ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni a ní agbára àmọ́ kẹta tó kù lẹ́ẹ̀ ní tó sì wù mí kẹ́ ẹ ní bá lè mi. kí ni nǹkan náà. mo fẹ́ kẹ́ ẹ dín apàṣẹ bíi aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyí. kábíyèsí o. ẹ fẹ́ kí n pàṣẹ bí ọba. bí ètò ikú bàbá yèyí aláṣẹ kejì òrìṣà kárí ọmọ bá mara maruku tí forí gbẹ̀sìn ajá náà wá fìlú gbẹ̀fọn láàyè ọmọ pàgbò jẹ pàgbò mú kálábù ọmọ lè sọ̀rọ̀ kálábù ọmọ lè wojú ọmọ bàbá o. baálé mi eh. nígbà tẹ bá wá jọba tán yín wá di olórí ọba ayò ọba àwọn èèyàn wà mọ̀ pé mi pé olórí o olóró èmi ò lọ mọ sọ pé ẹ káre ń bẹ wọn ẹ káre ń bẹ yín ẹ mọ̀ pé yìí ń da baálé mi. ọ̀dà <laughs> bẹ́ẹ̀ njẹ́ ọmọ délé olúgbòdògì mo bọ́dọ̀ yán mo bá òsì bàtà lẹ́sẹ̀ odò mo bá ojú oró lálàgbàlúgbò omi tìrìntìrìn ńlápá bá a ṣiṣẹ́ àti sùn ọlọ́yún bẹ̀rẹ̀ létí bó awo léwuléwu òròmọdìyẹ ọ̀gbọ́dọ̀ kọ́hún àṣà aṣọ funfun ọ̀gbọ́dọ̀ kọ́hún aró àti bọ̀wé làlẹ̀kẹ́ awo látọpa látòní lọ́mùsí ti dọ́banu. yàrá ń fẹ́ ọmọ yẹn fọkàn ọmọ ọ̀dọ́ níta yà mẹ́tẹ̀ẹ̀ta bí méjì yòókù yẹ́tẹ̀ yẹ ilẹ̀ ìbàdí ògbó ògùn ó fi yòókù apara ọmọ yẹn ló ń fẹ́ ọmọ ọ̀bẹ rírì lóògùn ìrẹ́ ni mo ara ẹ̀ lágbàá. aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí. wúrowúro abọ́dẹ̀bọ́ra àti gbọ́tọ̀ ètò kó wálé àjàdo lóòsàn àtọ̀lẹ́yìn má kú gbòòrò má sùn gbòòrò ògbòrògbòrò jìwìn ní ìnáwó lóòsàn alẹ̀ àsìkò tó láti jọba. gẹ́gẹ́ bó ṣí ọba dé kábíyèsí. kábíyèsí o kábíyèsí o aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí o. 我是卖花的人。 èèyàn gidi. wọ́n lè ṣe wọ́n lè ṣe. alákìjà àwọn ọmọ rẹ ni mo rí ṣé ò sí. tí ò bá sí wọn ni pé kí wọ́n wá gbé ọ wá èmi náà mú ni wọ́n wá gbé ọ. ẹ kí ló ṣẹlẹ̀. àsìkò tó lò lórí ìtẹ́wúrẹ́ ṣéun náà ti tó. lórí ní oríta àwọn bàbá mi. bẹ́ẹ̀ ni ah. àwọn bàbá rẹ̀ ń dà nbo ni a wà lónìí. ẹ àwọn àwọn bàbá mi ti kú ṣùgbọ́n èmi ni mo wà ní orí ìtẹ́ báyìí. ìwọ ló wà lórí ìtẹ́ báyìí. ẹ alákìjà. orí ìtẹ́ bàbá rẹ tó wà náà ó ti dópin bẹ̀ láti tẹ̀bẹ̀ lónìí. ẹ kí ló dé alákìjà jagunjagun ni wọ ọmọ oyè lèmi ìran bàbá mi dẹ̀ ni oúnjẹ oyè ń lù yìí. ọ̀npá tán fún mi nù ú o. Hmm. tí ẹ ọ̀ ta orí rẹ̀ ó burú lórí ibi tó dúró sí. alákìjà ó wá jẹ ó wá tó bọ́ òun ni. baálẹ̀ ń rèsí àná baálẹ̀ onírèsí òní. ojú mi tó wò yí rírí tó rí mọ́ rèé lónìí tó o bá tún pàdé ojú yìí á jẹ́ pé nínú ìhòòlẹ̀ ọgbọ́n báwọn mójú yìí lọ́wọ́ dáadáa kó o lè máa wò bíi díngí nígbà tó o bá sí lókè ìpẹ́ mọ́. ó wá tó bọ́ òun ni. ó jù bẹ́ẹ̀ lọ kí la gbé kí lo jù. ẹni tí mo jù náà ni kò hàn. Ah, ah. ó ní ẹ burú èmi ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀dà o ọ̀padà alé lónìí o. wo alákìjà tó bá pọ̀ yé yìí òun ló ń wẹ̀ ó fún ẹ. pẹ̀lẹ́ sí i. wà á ní ìsúnmọ́ mi gbọ́ wa ń lọ ń lọ ilé kọ́nu. mo lọ lẹ́yìn. ó lè délé mọ́ inú túbú mi lọ wà. àgbàlẹ̀ mọ́ ẹ mú lọ inú túbú. sísọ. ẹ mú ẹ mú ẹ mú. a dà fún ọ ẹ máa mú lọ. ẹ di eléburú. ẹ̀wẹ̀ sókè. kí ló rò kó ṣẹlẹ̀ lónìí irú mi sì wò lórí. ẹ ti di baálé onírèsè. òun tuntun sáàkì o. ọ̀dájú alágbára ayé ẹ máa ma kó iná lójú iná lẹ́nu ó dá jìnnìjìnnì bọ́ọ̀lù o òun ni kú ti ń pa ni ẹ ẹni mọ̀ òkò. ẹ̀yin baálẹ̀ ọkọ ìlú ìlú ọkọ baálẹ̀ ikú tó ń fojú bá ẹni òwe ni màá pa sí ni baálé ìrèsé ni wọ́n ti lé kúrò láàfin yìí o jagunjagun ló wọ̀lú ló lé baálé kúrò nínú ìlú yìí o tó sọra rẹ̀ di baálé pàdíyàwìrì ṣé bá ṣe máa wò náà rè àbí kí ni tá a ṣe. ọkọ ìlú. ìlú ọkọ baálé. kì í ṣe pé àwa ò mọ ohun tá a lè ṣe o ṣùgbọ́n gbogbo tí ń tó wà nílẹ̀ yìí ìjìmọ̀ ni hmm. ọ̀fẹ́ wa yóò fẹ́ lọ. ikú tó ń pojú bá ẹni òwe ní í pa á fún ni o ṣe é rí èmi fi kíní ìwé igi àgbọn ni o hmm. bí ìjì bá fẹ́ wá tí ń fẹ́ tí ń fẹ́ lọ́tún fẹ́ lọ́sì hmm. igi àgbọn á tẹríba hmm. tí ìjì bá sì lọ àgbọn á sì nà ríró kò sígbà tí ò ní wá tí ò ní lọ o ọwọ́ báyìí ni yọ sí lọ. baálé ẹrù bẹ́ẹ̀. Ah! ẹ̀yin baálé ṣé ohun tí ẹ ń sọ ni pé. kásá pé ohun tí baálé ń ni wípé ẹ̀yin ò lọ lè fún ní sàkọlẹ̀ tó bá jẹun tí ó jẹ́ kàlàfíà ó nu. tewúrẹ́ ilé ẹni bá wọlé alágídí bá fi ẹ̀sùn àti ẹ̀lẹ̀ sí bọ́ọ̀ta ìyà tó yẹ kó jewúrẹ́ yọ padà wá jẹ dandan ni. balẹ̀ padà wọn lè wá kó wọn lè joyè lé bàbá rẹ a ti ṣe àmọ́ bẹ̀rù àjòjò wà wá yóò wọ̀lú wá bá wa yóò sì léèyàn kó ń bẹ̀ wọn yóò wá gbalẹ̀ mọ́ a lọ́wọ́ baálẹ̀ oyè tó máa kára àbìkan ń padà ń bọ̀ wá kára àbìkan ọ̀dà.

tó bá jẹun tí ó jẹ́ kálàáfíà ó jọba nù ẹjẹ́ á ṣe é bálẹ̀ ìyá ẹni bá ju bàbá ẹni lọ bàbá là á pè é. ẹ wò mí ẹ̀yin balẹ̀ máa jẹ́ kí alákìjà ń mọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ tàtọ̀rìn ọkùnrin ò gbọ́dọ̀ fẹ̀yìn ọwọ́ lulẹ̀ ní gbódù ìdàndọ́njọ́ sílẹ̀ ni kò ṣe náà ẹ wo àfẹni tó máa parẹ́ ẹ ló máa fẹ́ jòdìgì bọ̀ oko èmi èmi ojúlábẹ́sà ọmọ ọ̀rọ̀ yàn hmm. ah, á máa jẹ́ kí alákìjà mọ̀ pé ọkùnrin làkọ ọkùnrin làdá ẹni tó dì í mú gan ọkùnrin níṣe bẹ́ẹ̀ ni ọ̀dà náà ẹ̀jẹ̀ farabalẹ̀ ṣe rí ìmọ̀ràn tí mi ìbá mú wá ní wípé hmm. akúkú ló lórí hmm. ẹjẹ́ kó ẹjọ́ yìí kálọ̀ lè kó bá kábíyèsí alágadá. kábíyèsí o. yóò mọ ohun tá a tá a ṣe sọ̀rọ̀ òkú bẹ́ẹ̀ tó. ìyẹn ni pé kí sòbìyàwó tó dégbò. kákẹ́sọ́dún gànbẹ́. kákẹ́sọ́dún gànbẹ́ baálé kábíyèsí alágadá. alágadá. Mm ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. ẹ lọ sọ́dọ̀ alágàdá o mhm. a lọ sọ́dọ̀ alágàdá o mm. èmi baálẹ̀ mọ̀ mm. mo gbó lójú mm. mo gbó láyà mo dẹ̀ gbó lẹ́nu. ọkùnrin ọkùnrin ọkùnrin mẹ́rìndínlógún. ṣé àyà ló ń fọwọ́ sọ àbí eegun. ẹ jẹ́ àṣọlẹ̀ kálọ̀ rẹ̀ kálọ̀ lùgàn bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìlú yìí tojú sú mi o ibi tí ọ̀rọ̀ ìlú wa yìí ibi tó ń lọ kò yé mi sí. kí ni ilé ìdẹ́jú máa sọ ìtẹ́? ọ̀nà ọ̀gbọ́n kọ̀ọ̀kan. sọ́mọ̀ pé jagunjagun lákìjà ó ń fi agbára ń gba baálẹ̀ lọ́wọ́ onírèsè nǹkan tó wá tiẹ̀ wá dùn mí nínú gbogbo rẹ̀ ni pé ó ní kí gbogbo baálẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó kù kí wọ́n á máa mú ìsàkọ́lẹ̀ wá fóun. lílé ìhìn gbọ́rù rẹ̀ rí o. pálapàla ìlàpàlà ibo náà ti ń ṣerú rẹ̀. ìyìn tí ì gbórí. ẹ wo kí ni mo gbóṣùbà fún Farayọlá ìṣe ló ṣe lábàá ló tọ́ sókè ló fojú gbà wípé kí ni òun ò lè san owó rẹ bọ́lá ti ń san. lóòótọ́. pálapàla. ó yè mí náà lẹ́nu tó ní ah, ah. ìgbóru rẹ̀. Ah, tí kì í bá ṣe nǹkan náà. gánígání ọkùnrin ti ń pọ̀ jù. Oh, ó ti ń pọ̀ jù. ó tó tẹ ìgbà bẹ́ẹ̀ ló pọ̀ jù. pálapàla pálapàla àti bí sẹ́yìn ìgbóru rẹ̀. Hmm. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ojú òní sí yìí. àṣẹ. ẹ máa mọ̀ ẹ́ ṣe. àṣẹ àṣẹ. àìrè wú lọ́sàn-án. kábíyèsí àwa rèé o àwa rèé bí ọba ní tó ṣẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ kan kì í déédéé ṣẹ́ tó tó ṣe bí òfin kábíyèsí kábíyèsí adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀ àṣẹ á pẹ́ lẹ́nu àwọn olórí wọn á ṣiṣẹ́ ìdúpẹ́ ikú akébi ètò ẹ̀yà akébi ẹ̀yẹ ọmọ èèyàn fọ̀hún bí ọmọ èèyàn ìlú òní tóbi kó wọn rò ó má ka àbẹ́dẹ́ awo lókèrè lókèrè òní bẹ́ẹ̀ tiẹ̀ kó má dé kábíyèsí o kábíyèsí o kábíyèsí bí o bá ní tó ṣẹ̀ṣẹ̀ irun ẹ̀ṣẹ̀ kan ìdédé ṣẹ o irun ajagun lásánlàsàn kan ló ṣígun wọ̀lú ìrèsé ó sì lé baálé ìrèsé ó lé kúò ní àgbàrá rẹ̀ ló bá ní pẹ́sẹ́ òun di baálẹ̀ ìlú ìrètí ó di o kò tún wá dúró mbẹ̀ kò fi mọ́ mbẹ̀ o ló bá tún ní gbogbo àwa baálẹ̀ baálẹ̀ baálẹ̀ ìletò ìletò tó tún kù àfi ká tún máa mú ìṣàkọ́lẹ̀ wá fóun bàbá ní à irú kí rèé kí kòkòrò tó dégbò aké sólúgọ̀bì kó bá a dá sílẹ̀ ká máa bọ̀ lọ́dọ̀ olúgọ̀bì o kábíyèsí ọba alágadá o kábíyèsí kábíyèsí o kábíyèsí ọmọ àrèmọ́tẹ̀ ọmọ ọmọlẹ́sẹ̀ bíi àlárì àlárí kan lẹ́sẹ̀ owó ìlú mo bó ti rí ni ọkọ ìlúwí yìí ẹ gbà wá ọmọ tọ̀sọ́tẹ̀ àwọlé àmọ́rẹ́ ká tó mọ́rẹ́ ní ọmọ sùn sínú oúnjẹ kábíyèsí ẹ má sọ pé mo pòwe wájú mi tí ìlú ìrèsé là ń wí bóòlù yẹn kan ó ṣe wọ̀lú o tí ó sì wọ̀lú kìsì tí ó sì lé baálẹ̀ kú àti tí wọ́n ń bọ̀ lọ́nà. pẹpẹ sí ló mọ ránṣẹ́ sí wa pé kábọ kó ṣàkọlẹ wá dọwọ kábọ kó o ah, ó ní ká má kó ṣàkọlẹ wá ọba alágàdá mọ. ẹ gbà wá o. àbọ̀dọ̀ òun. kọ́ má sọ kankan sí bá a ti ṣe rí ọlágbára o àmọ́ kinní kan wá rí ń bẹ̀ tó gangan òun ní títí tó ní dandan ó lóun ọ lọ lè bàjà wọn fà á lásòyà pẹrẹgẹdẹ. kábíyèsí sẹ́ẹ̀sì mọ̀ wípé wọn bá ti bójú òdìdíran yóò bá mú o. láfi ní akúkú ló lórí ìlú ìsáwà kò má lò lórí àlò lórí ká kó ọ̀rọ̀ náà ká wá kó bá yín alágàdá. àbí ṣe é dìjà náà rẹ òbí ṣe é dìjà. bí ṣe é dìjà náà rí o káfíìnìṣó lórí kó má dá àṣẹ pa bí ṣe dìjà náà rè o èé alákìjà bí ta ni mò ń bọ̀ níjà ọ̀nà olówọ̀lú. jagunjagun lẹ́tọ̀. nílẹ̀ tòmí ẹnìkan máa dún màkúrú màkúrú mọ́yìn balẹ̀ mi wọ́n ń pè àwo wáwo àwo wáwo ẹranko tó bá fojú dọ̀ọ́dẹ́ àwọn owó akẹ́kọ̀ọ́ tó bá fojú dọ̀ kábíyèsí ẹranko tó bá fojú dọ̀ kábíyèsí àwọn owó àwọn owó owó kábíyèsí mọ apẹran níwájú òun apẹyìn kábíyèsí o alákìjà kábíyèsí o ó yàrá lẹ́nu kábíyèsí o ó jẹ yín ẹ̀ka ní àsìkò jẹ ló yẹ yàn ó jẹ jẹ nídìí ẹnikẹ́ni nínú yín ìdákọ́lẹ̀ tí ò tiẹ̀ tí ìtò wa lò pápá nínú wa. ajó tí ò tí ìtọ́ ara awẹ́jó tára fìdítì lóhùn jáde yọ̀dí. ẹ dáadáa mi. kábíyèsí o kábíyèsí o ọba jọ ọba jọ. bàbá wa lákìjà ló rán mi sí yín bàbá wa ní kí n wí fún yín pé bẹ́ẹ̀ bá sì fẹ́ máa ṣe bí ọba nínú ìlú wa yìí àfi kí ẹjọ́ ojú sáwọn wàrà ṣèṣà. mo dáná. ó ní bí bẹ́ẹ̀ kọ́.

ẹ máa lọ tí. àti kò fà yẹ. wà á jẹ́ kó mọ̀ wípé ọba àgbà lórí ohunkóhun ẹ máa lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o olórí ibú yìí. wọ́n wọ́n wo là á náwó wọ́n wọ́n mi là á dẹ̀sùn omi o wọn alágbára ayé ẹ̀ ṣayé mọ̀ níwọ̀n o ń báyébáyé wọn tán ìwà ìbàjẹ́ ni wọ́n hù ó àdí afálápàtà àgéléńté. tí ò sí o tó fi dájú kò hàn yìí kí ló ń rò kí ló gbọgbẹ́ lọ́kàn rẹ̀ kí ni tí ó lẹ́yìn sẹ́bọ́ra. Ah. ọ̀rọ̀ tí yóò ṣàkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín òun náà ló ṣe gúnugún mi tó mú mi wo nkoko mórí ẹyin ibi tí mo jókòó sí. Si pin kó o là ibẹ̀ pé o ṣe jẹ́ lódìndín tá a bá sa ní láwẹ́láwẹ́ a lè rí funfun nù rẹ ìwọ ló mọ nǹkan tó ń ṣe ọ́ ìmọ̀ amúfẹ́nu rẹ rojọ́ kí n gbọ́ nǹkan tí ń ṣe ọ́. kódà alágbára kan ló ń dà wá láàmú nílùú wa ó ń dà wá ṣìbáṣìbó. alágbára. bẹ́ẹ̀ ni. ẹ kí wá lórúkọ ẹni náà. ha alágbára náà ó ní pé ọba àlú wa gbọ́dọ̀ wàá máa sàn sákọ́lẹ̀ fóun ọba aládé alákìjà ni wọ́n ń porúkọ alágbára náà hmm? bẹ́ẹ̀ ni alákìjà. alákìjà bàbá mi ni bàbá mi ò lè sọ̀rọ̀ kó mọ̀ musẹ̀ sọ fọ́ bá a lu yín kó yá gbé gbogbo ìsákọ́lẹ̀ kó mọ gbébọ̀ lọ́dọ̀ bàbá mi. bàbá rẹ ni ẹ ṣùgbọ́n dúró ẹ dúró ṣé mo ní bàbá rẹ ni ẹ dúró dúró mò ń bọ̀ dúró. ṣerú èyí sí o òwe ńláńlá ẹ wàá rí i pé kú tó ń kojú bẹ́ẹ̀ ni òwe ń pa fún mi. ta ló wá lè mọ̀ wípé ògún lànà tó ń pòun ó dọ̀ka òun ó dèrè òun ó dìkòkò bàbá àṣàṣù kó tó di pé a ní ó máa lọ kó lọ mú alákìjà wá. ta ni wàá mọ̀ pé alákìjà lè gbé sínú àgbò kóró bí adìẹ àgbà ah, eléyìí mọ̀ wá sùn mí o. kábíyèsí o wọ́n ní ọgbọ́n kì í tán láyé ká wà lọ sórí ọ̀run bẹ́ẹ̀ni kábíyèsí èmi ò bá dá lábàá pé kẹ́ jẹ́ ká wá àwọn alágbára mi tó dáńtọ́ tí wọ́n kojú alákìjà. kábíyèsí o òótọ́ ọ̀rọ̀ ló sì ń sọ o sẹ́ẹ̀rí tó sọ gan-an láṣẹ o ká wá àwọn tó sán ọ̀gùn gidi tí wọ́n lóògùn gidi tí wọ́n rè mú alákìjà tí wọ́n mú síkún bí ẹni mẹ́wúrẹ́ tí wọ́n bá wa tì mágolo ń tá padà sẹ́nu o eléyìí ti ń pọ̀ ju o àti ẹ̀mọ́ bí tá gbà màmá yìí. Hmm. Ah. kábíyèsí ẹ ní sùn ah, àjẹlé àjẹlé àjẹlé ẹ bàbá bàbá bàbá ara wọn ti jà sílé. ẹ kókó lára ọ̀tá lè ó gbé nàró olóyè ọ̀tún ẹ̀yìn olóyè mi sọmọ kí bàbá mi a máa wí. Ọmọ ẹni ìbájọ ni àgbájọ. Ṣó dáa kọ́mọ ọba ọmọ ròdì ẹ mu. mo sọ fún kò gbọ́. èèyàn rẹ dẹràn dẹràn ní amójúdun ni làwọn ilé yẹ gbé kíní burúkú ìkú ọ̀la àfin ìjọ karamba ni ìwọ náà wọ́n ní nílùú ò bá sáré fún ẹ̀rẹ̀ fún ẹ̀rẹ̀ fún ẹ̀rẹ̀ gan ni abẹ́yìn méjèèjì tó lọ́wọ́ tó ní dàáwó n ò bá dáwọ́ onídàádúró. ń tá a máa wí yìí máa ṣe kékeré rárá ó kọjá agbára gbogbo òòlù bẹ́ẹ̀ kẹ̀rí ìtàǹgbàgbà ò rí bí sáré fóònù gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ní nǹkan lọ́rọ̀. bẹ́ẹ̀ ni hmm. ọ̀rọ̀ náà kàn nù orí gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀rọ̀ náà kàn lọ́rọ̀ ó kú tọmọdé bá rúlárò tì bàbá rẹ̀ ní òtún rò nígbà tí alákìjà tó bá ní kí bàbá ti wá aláṣẹ kejì òrìṣà kó wa máa júbà fóun kó máa tẹríba fóun bá a ṣe ń fa lórí ló tún rùn ẹ̀yin ìlú bí ṣe ń bẹ lọ́wọ́ débọ̀débọ̀ lọ́wọ́ àlọ́ adámọ̀rù náà alákìjà ìjọ náà lọ adẹkùn tó ti fín ẹ pè mí sí lèmi náà ṣe ń wòran n hmm. wọn bá pè mí sí lèmi dá sí hmm òun náà ló jẹ́ ká tọ̀ wá. àbí alákìjà mọ̀ mí ọmọ ẹ̀dẹ̀ mi bí Ṣàngó rẹ̀ bá ń paraba tí ń fa àlùkò yá ṣe bí ìtìgí ńlá wa ní. àmọ́ ntọ́ bá fi lè wá sọ pé kí alákìjà òun fẹ́ gbéná wojú ọba ó dàbí ẹranko tó fojú dọdẹ àwòwò ẹni ọba fojú dọba ìdá ọba ọgbọyọ sàlẹ sí alákìjà náà lè wá gbé tó báyìí. Ah ṣebí ká lọ dá lọ́wọ́ kọ́ ni. bẹ́ẹ̀ ni o. tó bá já sí kú fún kó kú. ó tiẹ̀ fìlú wálẹ̀ kẹ́mi rẹ̀. àbí kó kú onú ìlú yìí. gbogbo kẹ́mi rẹ̀ bọ́ sí kó mọ̀ lọ. ẹ̀yin olóyè olóyè ń jẹ́ o. ẹ fọkàn balẹ̀ bí kan bá dúró ilé ọ̀la èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ bẹ́rù bá kọlẹ̀ tó bá kòkè ó tá a gbé sí. ṣé n tẹ́ ẹ fi lẹ́ẹ̀mẹ́mú ọ̀rọ̀ ẹmu kọ́ ní bẹ́ẹ̀ lẹ́yìn. okunnu làwa fi gbé tòde yìí ah. ti sátọgbà ó di dandan kọ́gbà ọgbà yìí ẹ fọkàn kábíyèsí balẹ̀ mm. alátàwọn náà mọ̀ pé sí ogun jíjà níṣẹ́ ràn mí mm. lèmi náà yàn láàyò kékeré mo ti mórí ajagun jẹ́ wáyé òun àdákì padà tọkọ ní yọkọ lẹ́nu mm. ọkọ ò ní ya wọn bẹ́jẹ̀ níbi gbogbo ara gúdúgúdú fi dúró ẹ ẹ ẹ mẹ́mu ẹ sọ fún kábíyèsí wọn fọkàn ẹ gbọ́ ayélujára lọ́ọ̀rẹ́ gbé ẹran tí ń bẹ lójú náà wá fáwọn olóyè kí wọ́n fi mẹ́mu ẹ̀gbọ́n kárí ẹ̀lẹ́ bàbá olóyè ń wo ọmọbìnrin ìkọ sí òsì ológun ni àbẹ́ máa mú lẹ́ẹ̀dẹ̀gẹ̀ bísáyà. rárá o. bínú bá bí a máa pààyàn lápapọ̀ ẹ̀jẹ̀ mo lọ kọ́ ọmọ báyìí gbé. rárá màá kàn wò ni gẹ́gẹ́ bí alágbára obìnrin obìnrin takuntakun. akíkanjú ọmọ obìnrin. èmi náà pé bóyá kan ẹ fẹ́ léyàwó ni. o bàbá yín kọ́ láti wò ọmọ ọba adéoyè ni mí láti lu wàì náà ni ẹ ṣé o. Adéoyè. Mo ń jẹ́. Lóòótọ́ àìsàn rẹ̀ sọ̀nà kan lọ́nà rẹ̀. Ogun jíjà pé àmọ́ kò yọ ọmọ ọba. Ọmọ ọba ìjagun. Torí òní kọ́ torí ọ̀la ni. Torí orí tí ó dàdé inú agorodẹ ní ti wá. Hmm. Ọrùn tí ó lu ìjìgbàrà lẹ̀kẹ̀ nínú agorodẹ ní. Ìbáraàdì tí ó sì lo mọ́sàájì. aṣọ ọba ti jí kóná yanranyanra nínú agorodẹ yìí náà ni hmm. ìyá aláwọ àpọmọ ọba bá débi ogun ìwáyé adégbọnà kú ọjọ́ táwọn béèyàn bá wádìí ẹwùjù yóò ké mọ hmm. olódùmarè tó dẹnu bùnbù ọmọ tí ó kìbọ ọdà ọlẹ ọlá ó dé mi sáwùjọ jagunjagun. <coughs> mo ṣe dànsákì o torí wípé ó wu èmi náà kémi náà dá lágbára ni torí pé bàbá bìyàn nílé ọlá bónítọ̀hún ò bá wá gbára kó fi máa lu ọlá tàbí kó gbìyànjú kó jáde kó wá ìmọ̀ kún ìmọ̀ ó ṣeé ṣe kọ́lá bọ́ lọ́wọ́ rẹ̀ kó sì fọ́ bí igbá ìdí rèé tí ìfífẹ́ jókòó tẹ̀tẹ̀ rẹ̀ ọmọ ọlá ni mí lóòótọ́ ọmọ oyè sì ni mí ó sì ṣeé ṣe kádé ó wà lórí tèmi náà bó bá yá ṣùgbọ́n béèyàn bá wà nípò ọlá wọ́n bá nawọ́ àbùkù sí i kí ni nǹkan ọ̀hún tí ó fi síra rẹ̀ ló. adéoyè ipò hmm? sulẹ̀ṣẹ̀ o ibi wọn bá ti gbé bẹ́ẹ̀ ewé bẹ́ẹ̀ léwé ti rú ààyè tó bá ti lọ́mọ oyè tẹ́lẹ̀ ibẹ̀ lóye ti rú àti agbọ́ngbọ̀n ọmọ ọba bá di pé ń jagun tí ń dẹgbó tí ń yẹ̀nà tí ń gbọ́gbò para tí ń bọ́nu gbó ọ̀pá tí ń jagun bí àyọlá bá sílẹ̀ tó bọ́ àpèrè bàbá rẹ̀ orí pé yóò fẹ́ rí bákan lójú àwọn èèyàn àìsọ̀rọ̀ bẹ́rí lójú ọmọ èké torí lọ́rùn lọ́rùn ni ọmọ wò yàn ó rí bí wọ́n bá pàdé ọmọ ọba wọn ní dànsáàkì hmm. lógún ọ̀fẹ́ ẹni akólógún hmm. àbí wọn pé káró lè tí wọn kò kí ọsọrun hmm. kálukú ló ní wọn ṣe ń kíra wọn olódùmarè tó dá ọ tó ní ọwá láti ilé ọlá ọmọ tó fẹ́ fi ọ ṣe nìyí ó jẹ́ ọmọ rí jájẹ́ kó jẹ́ èèyàn pàtàkì kò fọlá lá ọ lójú èmi náà sì wà nípò ajagun jẹun èmi náà ń jagun mọ̀ ń jà lájà kí ni tọ́wọ́ ẹni ọ̀wá tó táwọn fi gọ̀gọ̀ fà á béèyàn bá fà láfàjù jọ̀gọ̀dí lérè báyàn lọ́rùn àmọ́ bí àwọn oògùn kéékèèké asẹ́ta afòràn ànàmú káyé ó lé ní kápá ayé ọmọ ká ni béèyàn bá dojú ibi kọ yàn kọ bá mi lára ẹ gbogbo ẹ ni mo mọ tí mo lè ṣe fún ọ. ìyóò náà dá o torí díẹ̀ ọmọkùnrin ò tó àlè torí pa wà nílé ọlá kájókòó tẹ̀tẹ̀rẹ̀ bá a bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí nǹkan aburú mi wọlé tọ̀ yàn ìdí rèé o tèmi náà ò fi fẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ o. àbúrò tiẹ̀ ní í ṣe nìkan kan wa àṣẹ àṣẹ ìrà ìdá àṣẹ òótọ́ ni. Mm òṣùká ńlá ọ̀rẹ́ ru àgbà ẹni tí ọ̀rẹ́ rù lù wọ́n fẹ́ jẹun gbọ̀ngbọ̀n ni ó sì gbọ́dọ̀ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo tèmi náà ni ní ìràn lọ. ọkàn mi ti balẹ̀. ẹ ẹ díẹ̀ kọ́lá wọ́n dà lẹ́nu lọ sáàrin ẹ̀dẹ̀. lọ sí ẹ̀yìn àrò àgbè tí mo gbé kọ́ bẹ̀ hmm. lọ gbé aká wá wọn kan pẹ́pẹ̀pẹ́ bí àbùsárí ìtàsìn fọmọ ọlákùnrin nǹkan bíi sára. dábẹ́ mo ti mọ̀ pé àní délé kúkáwórítì. Àrẹ̀kẹ́. Àrẹ̀kọ́. Orí tó fẹ́ lẹ́bi ìyá. Funfun bí ẹyin oge. Ó fẹ́ lẹ́bi ìyá. Funfun bí ẹyin oge. Àrẹ̀kọ́. Ó bọ̀ bẹ̀tẹ̀ lẹ́kọ̀ọ́. Àrẹ̀kọ́ lẹ́kọ̀ọ́. Ọ̀rẹ́ fẹ́ ayé yìí o. Akọ náà tó ń sọ. ṣé òun pé. ó pé pérépéré. ó fẹ́lẹ́ bí iyọ̀. ọmọ mi ẹyẹ ọdẹ. ẹgbẹ́ yẹ̀ wò. orí bàbá ọmọ mi yá. èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi èrò ọ̀nà ooo èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi èrò ọ̀nà ooo. adélájà o ò ní kẹ́wọ́n gẹ́gẹ́ bí àwọn gángan o ò ní tẹ̀wọ̀lọ̀kọ̀ bí ọ̀pá àlù ológbò lọ́lẹ́ òní ké bí ẹ̀yìn kò lè rẹ ẹ̀bí mi ẹ̀ pé báwo ló ṣe ń ké a ní ilé dáyà hun ilé dáyà hun ìrèlè òní dáyà hun adélájà o láwù ẹlẹbẹ o ẹlẹbẹ láwù láwù ẹlẹbẹ o ẹlẹbẹ láwù owó olè là ń lò a ò máa yọ ọ́ fi ṣe o láwù ẹlẹbẹ. kankan ni. tábẹ́lì kan wá. ìyá ẹ gbà. ẹ bá ń bẹ̀ wá gbowó. ẹ bá gbowó ẹ jẹun. ń tẹ̀kọ́ náà yín méjèèjì. Ah, èmi ni mò ń ta àmọ́ ọba mi ọkọ mi ní gbowó. àwa méjèèjì ni. ìwọ lọkọ aláìlójútì yẹn ah, ah, ó lójútì ṣérú àwọn ọkùnrin ẹgbẹ́ mélòó ló ń tà lóbìnrin tí wọ́n bá kiri ẹ̀kọ́ kárí àwọn ẹgbẹ́ wa lóko nísìnyí tí wọ́n ń dá ẹ mú etí òsì lórí ogbè kó mọ̀ dá ẹ mú ọwọ́ àmì tó ti ń roko ìwà ń tà lóbìnrin ẹ̀ẹ́rẹ̀ ẹ̀kọ́ o irú ọkọ wo ń tiẹ̀. ọba olóyè ṣe rí ìtí dààmú ọrọ̀ ajé ilẹ̀ wa yìí òun nu kí ni tó burú nu pé ìyàwó mi ń kiri ẹ̀kọ́ mo sì ń ṣàkóso rẹ̀ ìyàwó mi ti ń kiri ẹ̀kọ́ nǹkan ẹyọ kan ti ń dà láàmú ni wípé kò ní ẹni tí ò bá ṣàkóso bí ó ti máa tà yọ máa sọnù jẹ́ nkúkú máa tẹ̀lé nǹkan mi kí n máa bá ṣàkóso bówó ti ń wọlé bí ó ti jáde bí ó ti rẹ̀ àgbàdo bí ó ti àà lẹ́tún wá ń bú mi. bàbá ẹ má jọ ń tàn yín ẹ má sọ fún yàn kankan o àti fẹ́ parí ilé wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. pẹ̀lẹ́kọ̀ ah! yìí. bàbá ẹ wo ayọ̀ kúnlẹ̀ làwọn kọ́ fún díẹ̀díẹ̀ ó sì ti fẹ́ parí ilé wa fún wa. bẹ́ẹ̀ni. ẹ̀yin máa róró ralẹ̀ lọ́dọ̀ ọmọ rẹ tèmi ọmọ sínà. ẹ̀yin máa ọmọ sínà ni. Ah. bàbá rẹ̀ àjọṣe kékeré nùlù yìí ni kódà ẹ gbọ́ níbi tó lédè inú ilẹ̀ tó wà ní gbogbo olúwa yìí ìdajì inú ẹ̀ ayọ̀kúnlẹ̀ tẹ̀ ń sọ yìí òun ló bá wa ta. ẹ̀yin náà mọ̀ ẹ wo ilé tiwa fi ẹ̀ parí ìyàwó mi jáàmù ẹ̀ lọ́ntiwa. ẹ ẹ ẹ mẹ́lọ mẹ́lọ ẹ fún mi lẹ́kọ̀ọ́ méjì. ọ̀yà èyí mo ń gbowó. ẹ ṣe é máa lọ ah. ìlú ti gbẹ́sẹ̀ lé ẹ̀kọ́ ah, méjì. ìlú bíbò ọba ẹgbẹ́ wọlé ẹgbẹ́ owó lẹ́bi rà gbàdo. ọ̀dà mo ti gbọ́ ojú òtí yín ni ẹ máa lọ tẹ́ bá ń padà bọ̀ tẹ́lá gbé. aṣá ìtì ẹ̀ lówó. ẹ rẹ kọ́ o. mo fẹ́lẹ́ bí iyán. ó funfun bí eyín oge. èmi mò ń tọkọ mi ní. bẹ́ẹ̀ ni èmi mò ń gbowó ẹ̀ èmi mò ń kówó ẹ̀ sápò. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọkọ̀ bẹ́ńgá tí ń wé tí ń wé wé dùn ìyàwó kiri ẹ̀kọ́ ah! ìwọ yìí ó sì lọ́ọ́ bá pọnmi lódò. èmi adélájà èmi arẹ̀sà jèjì ọmọjútì lálọ́ ọmọ bá gbó ẹ̀kọ́ rẹ̀ yìí ṣe kan dúró yẹ béèyàn bá orí ara rẹ̀ sábàbà mi yóò lọ òun. alẹ́sì ẹ̀bùn lómi mi ẹ̀bùn eh, lómi mi sáàkì o eh, sáàkì o eh, sáàkì o ẹ yá mọ tẹ́lẹ̀ pẹ̀lẹ́ ẹsẹ bá rí bí abáde èmi ọmọ adé lájà tẹ́lẹ̀ mọ ọmọọba tẹ́lẹ̀ ó mọ rẹ o tẹ́lẹ̀ ó mọ rẹ o adé lájà tẹ́lẹ̀ ó mọ rẹ o tẹ́lẹ̀ ọ̀tẹ̀ orí pé kí ni bí tèmi tèmi ń wí o gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú ọlọ́pàá rò oníkálukú ló ti lé ìyá ẹ̀ wá o lórúkọ èmi àtàwọn èèyàn mi wípé ẹ̀yin tí ń là wá wà o kódà ìsákọ́lẹ̀ tìlú tiwa àmọ́ kó wá lóòrèkóòrè àbí. àti pé kékeré ńlá mọ́ fi jù mí lọ kó ṣe àdánù òkè nìyí gbogbo ẹyin tó bá sì forí sọ àpáta fífọ́ ní òfò kò sí alágbára kan bìkan a sì lókè míì lẹ́yìn ọ̀run ẹ̀yin náà la fi. ẹ̀yin baálẹ̀ ẹ̀yin baálẹ̀ ah kí ni bẹ́ẹ̀ nígbó tí ń dún mọ̀rú mọ̀rú kúkú lájà ní àbí pàgọ́gọ́ ẹ ṣe pa ìpa kẹjọ ọmọ inú ẹ kẹ dèpo ẹnu kí ló dé ah mo ti sọ fún yín tẹ́ bá ń ṣe gègé ọ̀tẹ̀ ẹ máa yọta sẹ́yìn sọ̀tọ̀ kẹ́ ẹ sọ́wọ́ asẹ́yìn kẹ́ ẹ sọ́wọ́ òsì kásẹ́yìn wá fẹ̀yìn rìn láti ìlú Ìwó lọ sílùú sẹ́yìn asẹ́yìn ò ní pọ̀rọ̀ ẹnu rẹ̀ dà èmi mọ́kọ́ o ojúra bẹ sá ọmọ ọ̀nà yàn ó dẹ̀hùn gògò tí ní tomitomi adágúdú òjò tí ṣúṣà lè di ọ̀run. mọ̀kọ́ bẹ́ẹ̀ ni. a máa ń pọ̀nà oko dà ẹ́ ń bà lè tẹ ọ̀rọ̀ ẹnu. rárá o bíi tèmi kọ́ ah. bíi tèmi mọ kọ́kọ́. a máa ń pa fún tó sọ òun fún tó tẹnu rẹ jáde òun ò ní bọ́ńbẹ́ sọ ọmọ bí tó wà yìí. Ah, ọ̀pẹ̀kẹ́tẹ̀ ni mí mi ò ṣeé fi gbàgùn bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ó sì gbé ọ. èmi. bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀rọ̀ ó gbé ọ. Ah! èmi gbẹngbẹlẹkú dàbí òun ni mi ẹ̀wọ̀n dàbí kíbi. ní ìwọ. bẹ́ẹ̀ ni. o tiẹ̀ ti dira ogun wáyé. Ah! mo sọ fún yín tẹ bá ń ṣègègé ọ̀tẹ̀ yín ẹ máa yọta sẹ́yìn tèmi kúrò. bẹ́ẹ̀ ni ní ìwọ náà. bẹ́ẹ̀ni. ọ̀dán àgbègbè kọ́ ló ń. ẹkùn ò ní tẹríba fún àmọ̀tẹ́kùn láéláé ẹkùn jọ ní gbogbo wọn. olúwa mi o. o. bàbá ṣé ń lẹ́mú ni. filẹ̀ kára àwọn sínú wọn. kódà bàbá àwa ò pè yín balẹ̀ rèé sẹ́mọ́ o kábíyèsí òun lè ṣe é ẹ dẹdẹ bí bàbá mi bá bínú kẹ́ni kankan máa sọ̀rọ̀. ẹ̀yin baálé wọ̀nyí ẹ̀yin baálé wọ̀nyí wa máa lọ. bàbá mi ni ẹ máa lọ. a ti ń lọ. ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn o ta ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. bó ṣe ń pa kúkúrú ní gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀. kíná fẹ́ ju kẹ̀kẹ́ ọgbẹ́ná kárí o. ayé ẹ má má dúró ó ń bọ̀. alákìjà. agbẹ́kílẹ̀ ti wọn ọjà ọjà tó. o ti pẹ̀lú ti lójú ọ̀nà. tọrọ bá tọrọ ogun tó bá di ti ọ̀rọ̀ ogun jakadi. wọ́n fi yọ wípé àdó omi nìkan lọ́lọ́run tí egbòogun dé jìgújìgbógun. ìwọ ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀yìn àpàpàtà ń bẹ lótú fẹ̀ ẹ sáré tètè kẹ́ wá dúró tì mí o ẹ̀yin lẹ́ ń bá káwí ká lẹ́ ń gbọ́dọ̀ àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ wo bí ó tutù ẹ gbámù sí ibi tó tutù ní ẹgbọ́rọ̀ mi sí o ẹ yo wọ́n ní omi lókun borí afárá ìpín torí àìsàn òkòkò sọ́run adibaba àtàgbà koríjọ wọ́n ní wọ́n pa ìyá ẹdẹgbẹ agbẹgbẹ ọfarúnlẹ kò lè dá bàbá gbọ́ bàbá bàbẹ́lẹ̀ bàbá ò lè farí bàbá ránṣẹ́ gbé aṣẹ́wẹ́ mọ́nídẹ òun àti òun ìmọ̀gbò wọ́n nílẹ̀ tájá bá wà orí ara ẹ̀ ní wàlẹ̀ alákìjà ile to wa oriare lo walẹ ine ti gbẹ loju ẹkunnijẹ won mekunso won ni alolakadeva awoni ajegunodagba a isajikọlọpa nifọwa kaka inu alakeme iwororẹ pẹgbọ ogunna nababalawo njọte ko nababalawo njọ n'alasọrọ gbiná ó ti ná babaláwo alákìjà aṣọ rẹ̀ ó gbiná wọ́n tì ọ́ débi tó ti fi fẹ̀kúfẹ̀kú àyà rẹ̀ sọlẹ̀ wọ́n mú ọ débi tó ti forí ẹwà rẹ̀ gúnlẹ̀ ń gbàgede faraw kú kẹ́ ọ sọ mú ẹgbẹ́jà nàkú rẹ̀ de ìwú ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀ka ti pẹ́bírí kótó wọn lọ́n fẹ́ wẹ̀ sí ọjọ́ wọn wá ní rí ẹ̀ka ti dòbìrì kòtò wọn tọpasẹ̀ oòrùn wọn lọ ní padà níbikíbi tó o bá ti pàdé mi mo dàbọ̀rà lójú rẹ torí bàbá bá mi lójú oorun ikú lórí tó o bá kò mí lálàjà ọkàn jẹgbà èmi ni wọn rẹ yín rẹ ẹ̀yin àgbààgbà ẹ dúró tì mí bí ọba ṣe dúró tọmọ ẹ àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sí ayé wo bí oṣù ọgbàmù sí ẹ gbọ́rọ̀ mi ka bí òtútù ẹ má jọ dúró tì mí o ẹ má jọ dúró tì mí ẹ dúró tì mí bàbá ti dúró tọmọ ẹ ẹ ṣé mo dúpẹ́ o. ọ̀dájú alágbára ayé ẹ máa máa kó iná lójú iná lẹ́nu ó dá jìnnìjìnnì bòlú òun ni kú ti ń pa ni ẹni mọ̀ òkò. ẹ ẹ ìtọ́gbé awa òun ni wípé torí bí ọ̀rọ̀ iṣẹ́ ń lọ bá a ṣe ń gbọ́ àwa wò wípé àwa ò gbọ́dọ̀ mọ òwòrán bẹ́ẹ̀ torí pé wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ó ìyún ah. ló mú a wá pé ah, baálẹ̀ wa ni <laughs> ìjà wa babalẹ̀ ká sọ̀rọ̀ gbogbo ń tó ń lọ láàrin ìgboro òun la gbọ́ ẹ wá wá alákìjà tá à ń wí yìí kò <laughs> sẹ́ni tí ò mọ̀ oníjàgídíjàgé èèyàn ni <coughs> inú ẹ sì lé onínú fùfù hmm. ẹ wò ó ah. wọ́n sì ní wípé igi gogoro mọ́gun mi lójú. àtòkèrè lèèyàn ti ń bẹ rí fún un. òkèrè lèèyàn ti ń torí ẹ̀ láṣẹ wá tá a sọ fún yín torí pé a fẹ́ kí ogun kó wá ja ìlú makọlọ́kì wa yìí. àṣẹ o. ọlọ́run ò ní fogun jà wá o. àṣẹ o. torí ẹ̀ láṣẹ ní ká wá balẹ̀ tá a bá wá. àbí ó ní bí wọ́n má dàbẹ̀ pé. bẹ́ẹ̀ a ẹ̀yàn òwí bẹ̀ kákú bẹ ọkọ ìlú ọkọ ìlú. ìlú gangan kọ balẹ̀. bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ni ìlú àwa ìlú náà rèé ọkọ baálẹ̀ náà sì tó làwa náà ẹ dákun tá a bá sọ fún yín afẹ́kẹ́ yín náà bá wa gbé yẹ̀ wò ẹ gbé sọ́tún ẹ gbé sósì ẹ bá wa bì yẹ̀ wò ibi abáfẹ́kẹ́ bá wa tì sí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa náà ò ní fẹ́ ká burú fún yín ọkọ ìlú a gbọ́ kitakita nǹkan tẹ̀yìn àti alákìjà tẹ́jọ fa. ẹ gbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ bẹ́ẹ̀ ni ọkọ ìlú kò sẹ́ni tí ò mọ alákìjà gbogbo bẹ́ẹ̀ ṣe fèsì ọ̀tún tẹ́ fèsì òsì gbogbo ẹ̀ náà ni wọ́n sọ tó náà rí wípé ẹ́ ìwọ balẹ̀ náà ìwọ náà tàbí ọbí ọba yìí ṣùgbọ́n bó ṣe lọ́hùn ọkọlù bó ṣe lọ́hùn agbo rẹ̀ tó mú ẹsẹ̀ rẹ̀ tó fi rìnrìn àrìn sí ẹ̀yìn báyìí tó bá máa padà bọ̀ síwájú yóò di kìnìún wá ni bẹ́ẹ̀ ni ṣé ẹ wá rí gbogbo ohun tá a wá bá yín fún lénìí a wá rọ̀ yín ni a pàṣẹ fún yín ní ọ̀run rọ̀ yín ni o sẹ́rí gbogbo nǹkan tálákejì à ń fẹ́ nínú ìlú wa yìí tó fẹ́ kẹ́ ṣe fún un báwọn yòókù náà tó jẹ́ àwọn baálé ẹgbẹ́ ẹ̀yin tó kù ní agbègbè wa yìí bí wọ́n ṣe ṣe fún un ẹ̀yin náà ṣe fún un. mi ò ní ṣe fún un mi ò lè ṣe fún un kọ́ríkòtò lawolé aládàbàṣu lawode jẹrọ sí sábàgàgù lawolé onífẹ̀ẹ́ àbúrẹ́. ọkọ̀ òlu ọkọ̀ òlu ọkọ̀ òlu ṣe rí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó dàbí eṣinṣin tá a nù lọ́rọ̀ tí ò gbọ́ yóò bókú wọnú sàárè ni o tó bá ṣẹlẹ̀ tán yóò tábà nílé yóò tábà roko àwọn ò níbi agọlù ọ̀rọ̀ náà sọ fún yìí. ẹ̀yin olóye ẹ̀yin olóye ẹ̀yin olóye ẹ̀wọ̀n mi ta báyọ̀ wá kátà ege ta báyọ̀ wá ọ̀dọ̀fin ìjàkùmọ̀ tóun ti balógun ọ̀pẹ́ rẹ̀ mi ò rẹ́yẹ tí yóò tún jẹ síbọ̀ mọ́ mi ò ní gbọ́ mi ò ní gbà Ah, ọba ń ṣe gá balógun ń sítọ́ ẹgbẹ́ ń bígbó irun tí wọ́n jagunjagun ni wọ́n ìran bàbá wa ní jẹ baálẹ̀. a mọ̀ ọ́n. mi ò ní gbà èyí ah, lóye mi ò ní gbọ́ mi ò ní gbà ah, bẹ́ẹ̀ ni tí a bá sọ àdá sókè ní gbàgbà màá jẹ́ kó mọ̀ pé jagunjagun làwọn baba ńlá kú bàbá wa kan tó di baálẹ̀. Ah aa ah! màá fi nàkànàkàn ma fi làkàlàkà ma fojú ẹ̀rí máa bò. irin bàbá kanrin nǹkan tẹ fún kan ní eh, eh, ọkọ ọkọ lu. Eh, ẹni tí ọba ní jẹ́ ayọ̀ àtọ́jú tiẹ̀ mọ́ ń jẹ ni. bí irin bá dẹ̀ kanrin nǹkan tẹ fún kan náà àwọn ò ní gbà torí ọba tó bá ṣẹlẹ̀ àwọn ò ní gbà. ẹ wo mi ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ rẹ olóhùn bó o lóko tó o dòdò dé ibi ẹ̀kọ́ ló bá ní erékù sóko téńdé ó nàrù sóko ẹ̀lẹ́yọ̀ ṣé ọ̀rọ̀ alákìjà tó fẹ́ kógun jàlú yìí ta ni ọkàn yóò tabara lé yóò tabara oko. ọkọ mi alákìjà kò yé ẹ̀ṣọ́ ọmọ àdílẹ̀ kí ogun tó dé yan bí n lólu ọmọ akúnjọ́ tẹ́bi ń pẹyẹ nú oko ọmọ akúnyàn òyàn bọ̀ tẹ́lẹ̀rù fi dídùn jiyàn fi birigidi joyin ohun tí ó ṣe ni ó ṣe. Eh. ayé ni rọmọ awo ni ọ̀run ògbèké awo lòun náà èṣù ọ̀dàrà pàápàá awo ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà dífá fún àṣesílẹ̀ tó lọ jọba àlọ́ àbọ̀ wá bá wòmí bó bá kọjú sí ọ kó o ta bó bá kọ̀yìn sí ọ kó o ta ṣùgbọ́n tó bá kù ọ nìkan kó o tèrò ara rẹ pa ó sáni lajúlẹ̀ kí wọ́n sọ ìlú bàbá rẹ kí wọ́n sọ dẹ́rú àbí. igbó dídí tẹ ẹ gbélé mi lọ́wọ́ yìí adóògbò ò lè sàn kí wàá ní kí n ṣe. Adéoyè. ìyá. ìyá yìí ló tún wá jókòó sí tó ń ronú. kí ló tó kù agbẹjẹ ti tán lọ́wọ́ oníjó àyàngbè mi pàápàá ó ti lu dùndún àlùfáyà. Ah. Mm. gbogbo ń tá a bá gbé yàrá ṣe kedere ni lójú àjà hmm. àsọkúgú ọ̀rọ̀ àná hmm. ìlú ọmọ eegun ọlọ́rẹ́ tó fi jàjà kú hmm. ìkàsà ìdárò ẹni mi tó kú ìkàsà ìnídárò ẹni mi tó lọ ń nǹkan jẹ́ lára ni ń ba nǹkan jẹ́ láàgọ̀ ara ni ìrònú tó gẹ́. ìgbà tá a ti dá gbogbo ọgbọ́n tọ́gbọ́n ti wá pin kí ló tún kù báyìí. òòsà òkè ó gbà wá. ọkọ mi olówó orí mi wọ́n ní tá a bá bu ẹ̀tù orí á máa ro awó. ó dẹ̀ ní orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá a wí fára lé ẹni a sì máa gbọ́ baálé mi lórí ọ̀rọ̀ ẹ̀yin àti alákìjà yìí ẹ mọ̀ pálákìjà ń ṣèyàn lásán baálé mi ẹ má bá alákìjà ṣe fà kí n fà nǹkan tí alákìjà bá fẹ́ ni ẹ ṣe fún baálé mi. nǹkan tí alákìjà bá ti fẹ́ nǹkan tí alákìjà bá ti fẹ́ alákìjà bá sọ pé òun fẹ́ yàwó mi kí n fún bó sì lọ́mọ mi lòun fẹ́ kí n fún un ṣé gbogbo ara já ló máa gbà á kéégún wọlé kájá má gbòó ó ṣe èèwọ̀ gbogbo ara ajá kọ́ ló lè gbà á ìyàwó mi gbogbo ara ajá kọ́ ló lè gbà á. baálé mi ṣé ìnìkan lẹ wàá lù ní ẹ̀yin nìkan kọ́ lẹ wàá lù nǹkan tálákìjà sì fẹ́ gba yín kọ́ lẹ fẹ́ san kí àǹtí yín. kí n tẹ̀lé wò mí dáadáa o èmi ojúra bẹ́sà ọmọ ọ̀ràn yàn èmi ọdẹ ògùngò tí rìn tòmítòmí adágúdú òjò ti ṣú sálẹ̀ di ọ̀run gbẹ̀ngbẹ̀lẹ́kú dàbí òun ẹ̀wọ̀n dàbí kíbi mi ò ní gbọ́ mi ò ní gbà rárá o mi ò ní gbà alákìjà á máa fọwọ́ lálẹ̀ nílùú bàbá mi ìran jagunjagun lálákìjà ìran baálẹ̀ nìran tèmi àwọn jagunjagun máa ń lọ rèé kógun kéè ogun kan wá fún baálẹ̀ tàbí ọba àlùní rárá o kí alákìjà wá ní kémi tún wá máa wá fún un ní ṣàkọlẹ̀ rárá mi ò ní gbọ́ mi dẹ̀ ní gbà. bàbá mi á ọmọ afẹ́ tí mo mi kíkan ọmọ àràgbọ̀n má bọ̀ ṣọ̀gbọ́ ọmọ àràgbé àkàrà mi mi bẹ́ẹ̀ lọ́mọ ayé má fara pa ọmọ ayé lórí ohun gbogbo ọmọ lọ̀yìnlọ̀ ìfọ́lọ́ ló tó pọlọmọ ọmọ ogún yóò pẹ̀kùn ọmọ afọ́n ni wọ́n ń bọ nílé afọ́n ilé bàbá tó bẹ mí lọ́mọ òjé gidigba ni wọ́n ń rán lè mọ ọkọ bẹ́ẹ̀ yóò dáa fún un adẹ́rùnkẹ́ mi wọn. bàbá mi. ọmọ dúró ń dákọ kàràgùdùgbẹ́ ń bẹ́ńtà òjé ọmọ ojúra bẹ sá ọmọ ọ̀ràn yàn. bàbá mi. Hmm. kíkì má pọ̀. igúnnugún orí àkó akálá máa gbọ́rùn ún ṣe bàbá mi mi bẹ́yìn lọ́mọ ojú rábẹ sá. Hmm. ọ̀tẹ̀ tán ọ̀tẹ̀ ò tán mi bíbì kan là ń gbé bàbá mi ẹ bá gbọ́ ohun tí ìyá mi ń bá yín wí kẹ́ ẹ gbọ̀rọ̀ yìí kẹ́ ẹ yẹ̀ wò kẹ́ ẹ wáá tún un ṣe ẹ fetí ọgbọ́n kẹ́ ẹ fi gbọ́n kẹ́ ẹ wáá fojú ìmọ̀ kẹ́ ẹ fi wò bàbá mi ẹ dákun. mo mọ̀ pájọmọ yín ni mo mọ̀ pájọmọ yín ni ṣùgbọ́n ṣá o kì í ṣe pé mo kàn lágídí àbí mo burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n gbogbo ara jákọ́ ló lè gbà kéegungun wọlé kájá má gbòó gbogbo ara jákọ́ ló lè gbà. ọ̀dà náà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀gbọ́ àmọ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lè máa ń sọ kinní kan fún mi o ẹ ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ ìjàpá yánníbo àti rere. kò mọ̀ sẹ́nì kankan bì kó bàbá mi ẹ wá róore bí. ṣùgbọ́n alákìjà ti gbòǹde kọjá ewu. ikú òwe òwe ẹja o sọ ìjẹkùn ìgbẹjà ẹni tó la ikú ní máa wò mí. ẹ má wò mí ràn o. kàkí kú lè jẹ sísè ká má fi ṣàwọ̀dà. ìlú ìlú ìlú náà àwọn ìṣílẹ̀ tó mọ àwọn ìlú. tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. gbà mí o ẹ ṣàánú mi ẹ mi mí kalẹ̀ ọmọ mi adéoyè ni mo mú tọ̀yìn wá o kẹ ẹ gbà mí lẹ̀ lórí ẹ o òun lọ bá tọ́ sí nítorí pé mo mọ̀ yí pé tíjì bá jà tó bá gbọ́ lọ bíjì jà tó gbódó ìjì kan ò ní wọlé ọ̀bàrà kó mọ́ fara gbẹgba ajé sì já mọ́ lẹ́yìn ẹkùn ẹ ṣàánú mi. ìjì etí ẹ̀ jà kò gbódó kò gbó lórí ìjì ò kò gbó lórí ṣe rí ọ̀rọ̀ tí ò tó nǹkan lẹ mú bíi kínní ò tó nǹkan ẹ bá alákìjà ni kó mọ̀ bá pamọ́ yín tí ó jọba ẹ fi yín lẹ̀. mo mọ̀ ọ́ mọ̀ mí àjọmọ́ra wa mo mọ ká rẹ ọmọ ìlú lóró ni mo sì mèrè rẹ ọmọ làbàtà ni òun náà mẹyẹ lé mi ọmọ láṣẹwẹ mo mọ àjọmọ́ra wa ni ikú ò ní ọ̀pá tiẹ̀ ó dàgbà ó dògbó ikú kì í palẹ̀ lẹ̀ òfò kì í ṣe kúrakúta ó dàgbà ó dògbó èmi tí mo dé mọ́ta tí mo pákú sí mọ́ta mo bọ́ sọ mo dé mọ́nà mo parùn sí mọ́nà mo dóríta mẹ́ta àgbà sàlàyé mo pàdé àwọn ìyá mi lọ mà jẹ́ wọn lọmọ kékeré ìlú ò ní gbójú kó jẹ suemi nà àgbàlagbà abẹ ò ní gbójú kó jẹ yẹn sùúrù bí wọn bá dọrùn rẹ wò dọrùn alákejì máa wò ó tiẹ̀ tó o bá ti jí lóòrọ̀ máa pé o ti ń bú mi tipẹ́. o ti ń bú mi tipẹ́ àsìkò tó tí ń bu ọ̀sán abẹ́pẹ̀rẹ̀ létí bí ọmọ elépo abèjìká gògòrò bí àkúnlẹ̀gbà ẹ gbà á sọ pé orúbó mi di mọ́kànlá mo dẹni akàn akàn tó lóun kàn mí ó gbi mo dẹni akàn atare mi di mọ́kànlá mo dẹni akàn eh, oṣó tó lóun kàn mí ó gbi mo dẹni akàn ìwọ fi ń lẹ jẹ́ kí alákìjà. Mm ló sọ̀sọ̀ burúkú sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ máa wọ́n e. tiẹ̀ tọ́ wà lákàtà mi. ẹ ṣeun bàbá ah, ah. mo dúpẹ́ o àmọ́ rí yín bá o. máa wo tiẹ̀ e. ìyá ẹ fọkàn yín balẹ̀ ohun tó fẹ́nu pè ní òrìn tiẹ̀ e. eh. ẹ máa wo arakú níyà ẹ fọkàn yín balẹ̀ ìyá máa lẹ fòun lẹ lọ́dọ̀. ẹ ṣeun mo dúpẹ́ bàbá ẹ ṣeun o wọn mọ̀ rí yín bá o n ò sọ fún ọ n ò sọ fún ọ pé mo ní bàbá nígbẹ́jọ́. ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú o ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú o ẹ má dúró ẹ má dúró ẹkún ẹ má yọsẹ ó ti ń bọ̀ bàdà wèrè. wọ ọkùnrin náà ni. bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ikú mi àfọlá tó bá dọ̀là àdọ́là tó bá tukọ̀là àkọ́là ìwéré ń jẹ́jẹ́ ojú ológbò ní pọ́n títí kó jọ́mọ lọ́wọ́ ìwéré ń jẹ́jẹ́ ìwéré ń jẹ́jẹ́ mo ti rí ọ tó ti ṣàgbára ọwọ́ rẹ tán inú ilé rẹ mo wà yìí. mo fẹ́ kó mo kó gún jogún ọwọ́ tá rẹ ọgbọ́n jọgbọ́n ọmọ ẹrù òrìṣà ọ̀rọ̀ kọjá ohun tí ìyálóde lè rọ. bẹ́ẹ̀ ni wọn. ẹgbẹ́ mi ọmọ yìí. bàbá mi ọmọ yìí. bàbá mi ẹjọ́ pọ̀ rà ẹ bàbá mi ẹ dọ́kun ẹ ah! jẹ́ wọn pa mí. bàbá ń jàbí ká kú ah! ah! ẹ má ṣe yẹn bàbá ń jàbí káwọn. o ti ré kọjá ewé o ti jọ dìndín màálù o ti dókun ẹran jíjẹ. rọ ẹ má ká sí yẹn bàbá ń jàbí káwọn kọ. tó fún rẹ lẹ. alákìjà ẹ tó bá jẹ́ ti ìṣàkọlẹ̀ máa ma gbé wa lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n èèyàn sọ́wọ́ òdàpọ̀ ọmọ nù àbí owó ní ẹ ọkàn ọkàn ṣoṣo ọkàn bíi mi. ẹ ẹ yéé gúnugún làwọn wọn lọ́dí ara ah, àdàbà tí ó. bàbá mi á. Ah! Ah! yé ó mẹ́mí mi ó mẹ́mí mi kíkú tó pa mí ojú kú á pọ́n yéé kíkú tó pa mí ojú kú á rí ojú kú á pọ́n tèmi náà pọ́n ojú ọ̀wá méjì àpọ́n kùsùkùsù ẹ̀yin kú ọ́ ẹ̀yin. bàbá mi ẹ̀ pọ̀. jọjọ gbẹ lára rẹ. ó dájú o kò bẹ̀rù èkó. ìgbàlá tọ́ka bá fẹ́ sọ ó dájú o kò bẹ̀rù èèyàn o. ta ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀ o. olórí ọ̀dọ́ o ọ̀rọ̀ yìí ti di àwòrán tó wọlé tó gbé tún kúrò ní yàrá ìyá tó pẹ́ tí ẹ̀ sẹ́yìn kọ́ mọ́ ṣàfihàn lọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n náà ṣé báwa lòrò ọmọdìyẹ òní tí ó padà wá dàkùkọ bọ́dọ̀ ọ̀la igúnnugún tí wọ́n ń jẹ́ fún akọni bẹ́ẹ̀ sì làkàrà máa ti ń jẹ́ fún àwọn àjòyè ìlú ọ̀fárárẹ́ rọ̀. olórí kò sí ìṣòro fọmọ tá a gbé lọ fún ìyá ẹ ọkọ̀ òkú náà kún rèé ìlú wa rèé. aṣámọ yín yé mi àmọ́ èsì ọ̀rọ̀ ni mi ò mọ̀ ẹ̀yin èèyàn mi ò àmọ̀ràn tèmi rèé o ẹ̀jẹ̀ àkókò mọ̀ ká àkókò ń bọ̀ alákìjà lọ. bẹ́ẹ̀ni ìjẹlí ẹ̀rú. bẹ́ẹ̀ni. àgbàlagbà tó dàbọ̀ o. bẹ́ẹ̀ni bẹ̀. tálákìjà lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. tálákìjà lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. tálákìjà lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. tálákìjà lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. ó dájú. lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. tálákìjà lọ́ṣọ̀rọ̀. kókó là wá sojú. ó dájú. kókó là wá sojú. kókó là wá sojú ta ń tó gbé ní ọmọ ìlú láì ṣàwọ̀. kókó làwọn ṣojú. bó ṣe kókó làwọn ṣojú. nípa gígùn kókó làwọn ayẹyẹ máa máa dúró. kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. ayẹyẹ máa máa dúró. kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro Tálákìjà lóṣòro. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ah, Àjàní olórí ọ̀dọ́. ó bàbá kí ló dé tí wà àti ọ̀dọ́ọ̀lù àwọn ọ̀dọ́ọ̀lù tẹ́ ẹ kó pọ́npọ́ tẹ́ ẹ kó kù mọ̀ ń bọ̀ lódà kí ló dé. bàbá kódé kódé báyìí là ń ta kòtò tá a bá ta tí ò bá dé à á bẹ̀ ni alákìjà bó ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn láàrin ìlú yìí ṣé ẹlẹ́ẹ̀rí ni àsìkò tí wàá tó báyìí o àwọn ọ̀dọ́ọ̀lù àgbàmọ́. ẹ ní sùúrù ẹ ní sùúrù ọ̀rọ̀ yín yé mi torí ọ̀rọ̀ alákìjà lẹ fi kó pọ́npọ́ lẹ kúkú mọ̀ báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ alákìjà kọjá gbogbo ká kó pọ́npọ́ ká kúkú mọ̀ báyìí. ìgbà tí àjànàkú yọ lókèrè tí àgbẹ̀ lọ mú ọkọ́ tó lọ mọ̀dá ìran bàbá àgbẹ̀ kan ó pa àjànàkú rí ni. ẹ wo mi ọ̀rọ̀ alákìjà kì í ṣe ọ̀rọ̀ à ń yọ pọ́npọ́ báyìí o níṣẹ́ ni kẹ́ ẹ ní sùúrù fúnra yín o. bàbá àbí kílẹ̀ tí ni mo wí. ó wí kẹpẹ fún wa. Àjàní olórí ọ̀dọ́ ẹnu ló mọ̀ pé ọ́. ẹ̀mẹ́ta ni bàbá. tó wàá mọ̀ pé wọ́n ní òkú kì í wò ní káwa rírí bàbá ní ká gbẹ́ kí wá bẹ̀yàn mọ̀ ìbẹ̀rẹ̀ jà láàrí o ẹnìkan yóò pin ẹ̀. tẹ́ ẹ bá gbé gbèsè tẹ́ ẹ fẹ́ gbé yìí ẹ mọ̀ èmi èmi tí ó bá lọ. ẹ̀yin tẹ́ ẹjọ́ dọ̀gẹ́ pàápàá ẹ mọ̀ yẹ inú yín tí ó lọ sí i. Àjàní ń bá rọ̀ ọ́ kó sinmi ẹ̀dọ̀ bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ dá ohun ìjálẹ̀ ìjà ọjọ́ la ó. Àjàní orúkọ ní sọ ni ìwọ ọmọ ọlọ́rọ̀ ọba sọ ẹ̀yin tẹ́ ẹ dúró yìí lọ́jọ́ ọ̀la ìlú yìí bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin odi làwa ń gbé àsí nínú ìlú etí ìwà òdì sí gbogbo ohun tó ń lọ àwa náà sì jókòó àsun tẹ́tẹ́rẹ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù o ò bá yín sọnù bàbá wa ká tó kó pọ́npọ́ ká tó kó kùmọ̀ sílẹ̀ hmm. bàbá wa hmm. ẹ mọ̀ pé ẹ̀yin odi lẹ̀ ń gbé àwa la ń gbé láàrin ìlú. ń dábìrà tó ń pa kúkúrú tó ń pa gígùn kò dùn máwọ ọ̀dọ́ nú. ẹ̀yin àgbàsíbọ̀ ẹ ní ẹ̀yin báyìí ní dòròmọdìyẹ sígbà tó bá wá mọdìyẹ tán ìgbẹ́ o. ẹ ẹ ẹ ní gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló yé mi. ṣùgbọ́n àfi ká ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ àjẹ́ alákìjà ò kì í ṣe ẹni tá à ń kó pọ́npọ́ padà lọ ẹ wò àwa àgbàlagbà nínú ìlú a ṣètò bí gbogbo ẹ ó ṣe yanjú yóò sì dẹ̀rọ̀. kẹ́ ẹ yá wá nǹkan ṣe sí ni o ibi bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ìlú pátápátá láwọlé yín táwọn dáná sí kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n yà dá àbí tó máa kọjá ọ̀rẹ́ ṣe rí ọ̀rọ̀ ti onísúnsun tàbí onísúnsun ẹ̀jẹ̀ akọ̀wọ́ yẹn bọ aṣọ ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀ á yanjú gbogbo ẹ̀ Àjàní ọ̀rọ̀ bá sọ bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ gbogbo nǹkan ẹ kó dání ẹ kó lẹ̀ á yanjú ẹ̀ ẹ ti gbọ́ ẹ fọkànbalẹ̀. bàbá o ká tó kó lẹ̀ ẹnu ẹ wà nǹkan ṣe sí ni o ẹ wà nǹkan ṣe sí ni o ọ̀dọ̀ ẹja lọ ẹja ṣe sí ni ẹ wà nǹkan ṣe sí ni o ẹ wà nǹkan ṣe sí ni bàbá o bẹ́ẹ̀ kọ́ ẹ wà nǹkan ṣe sí ni o ó dájú o kò bẹ̀rù èèyàn o ojú ẹkùn láì ṣàwọ̀ ooo bó ṣe ń gba kúkúrú ní gígùn ayé ẹ má má dúró ó ń bọ̀ ooo kí náà fẹ́ ju kẹ̀kẹ́ ọgbẹ́ náà kárí o. bàbá tó ṣàtijọ́ ní ẹni bíbá kò ń bọ́ lọ́wọ́. abẹ́ lágbára mi lọ́nà. lálẹ́ yìí o èmi ni. ọmọ ọkọ tí ẹ fi ṣoògùn ọmọ àlè èmi rè o ìwọ ṣẹlẹ̀ ebutọ kọ́rẹ́ tó o ti ń dá gbogbo èèyàn lọ́nà tó ń bá tó dáa jẹ́ o sì ń kó wánú ẹ̀dẹ̀ o sì ń sùn títà débọ̀ lónìí o. labalábá tó bá foná dá aṣọ rẹ̀ ó gbiná. ìwọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. o tó bẹ́ẹ̀ ìwọ mọ̀ pé bí náà ogun bá fẹjú tó tó tán tí àwọn akọni pẹ́pẹ́pẹ́ bá júbà ìhoro èmi lèmi gbóríde pẹ́. ọgùn ọfẹ́ wa. wọlé mọ wá bọ lónìí iṣẹ́ ikú wọn gbéra mi sí ọ̀hún ó sì jẹ. èmi kọ́ lórí èmi kọ́ lórí ara ya mi sakin níjọ́ mo fapá yagi apá ń pa wọ́n lọ mo fẹsẹ̀ dùbú ọ̀nà ọ̀nà náà wọ́n bọ̀ lẹ́yìn gbogbo aṣọ tó wọ̀ yìí wọ́n fi fẹ́ra fún ọ kó láàrin ni tó bẹ́ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ajá tí ó palí ilé ẹnu rẹ̀ jẹ ológin níjọ́ dẹ̀sàkà tójú àti mú ẹni ọgbọ mi. ọ̀làlékè ló kọ gbọ́ aládé àjàkùmọ̀ ló kọ adágún omi ah. àjábọ̀rí pitú ọ̀dẹ̀dẹ̀ afàyàfà ìpẹ́pẹ́ ìrúmọ̀ fẹnusọ́gi ló kọ tá a pa àwọn awin odò yìí kápá apá òkápá odò yìí kó sí apá òkó sí odò yìí kákàǹkà kò sí kó sí òwìwí lẹ yọ kún ọ̀mọ̀ràn abínú jẹ kó ikú náà. ìwẹ̀wẹ̀ igi búkú kọjú pọ̀ sunkún lọ́kọ̀ tí wọ́n pè bọ́ òrìnà gbàgbì lọ́kọ̀ tí wọ́n pè ẹ̀tù aramandoko tó ti nú egboro gbọ́njá lórúkọ tí wọ́n pè àyà òkú lẹ́lẹ́jà ta àyè kú òní gborí àtẹ ń gbé ọjà tó ní. bẹ́ẹ̀ni ẹ bá gbé náà jẹ ìsọ̀lẹ̀ ni olóògbé ní wọgbó ewúro kò rẹ́ran pa ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rin ọ̀tọ̀. ìyá tó sì ń láyé ẹwo lámúgbó lọ́dún bá fún lámúgbó fòsàtì ìbásìn lẹ́yìn sọ̀rọ̀ ìjà òkó kólójó lọ́dún bá fún kólójó alágbá alágbá alágbá ni wà fún ẹ lágbó wà má lè titan rẹ kó máa rọ tapá titan rẹ kó máa rọ. Ah! ìdàgbé morí ìhùnrà ìdàgbé morí ìhùnrà ọyẹ tààrà orí igi ìdàgbé morí ìhùnrà. ìwọ ẹwẹ lọgùn ọfẹ o. ìwọ ẹwẹ. agbẹrẹrẹ o mo fi ọwọ́ agbọ omi ro kún o alùkò alùkò mo fi ọwọ́ agbọ omi ro di ọ̀sà ó di dẹrẹ o ó di dẹrẹ o ó di dẹrẹ o wo ní dẹrẹ mọ fi ọwọ agbọ mi ròde wo ń bi tí ẹ yẹ ti sẹnu wọmúwọmú kọ bá àti gí àtọpẹ àtẹyìn àtàjẹnu àtàjẹ. ẹ̀kọ́ ọ̀hún oníkan rárá ewere ti sanagbo ah kí ìbọn rẹ ó sá kí ìbọn. sanna fún ọ. máa tọ́ bọ̀ lẹ́yìn. ẹ̀yẹ lọ sínú túbú báwọn. kakara wo nǹkan láti fi ṣẹ́gun ọ̀kọ́ adánàjàrú adáre làìjà. ó dájú o kò bẹ̀rẹ̀ kó ó dájú o kò bẹ̀rẹ̀ yọ̀wọ̀ tá à ń tó gbéná wojú ẹkùn láì jà lọ. torí balẹ̀ ẹ ṣẹlẹ̀kùn máa ń bẹ̀rù bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀. àwọn ọ̀rẹ́ mi ò tẹ̀lé wọn lọ lójú kejì wọn lọ lójú kejì nílùú bàbá wọ ọ̀bàrà mo sì ń tẹ̀lé wọn lọ o torí gbogbo ògbódìyàn tí ń ṣẹlẹ̀ nílùú wa yìí mo ń tẹ̀lé wọn lọ ìyá mi o. Ah, bẹ́ẹ̀ ni ìyá wa àwa ń lọ a ti dágbére lé àwa ń lọ ṣẹ́ẹ́rì àwa mẹ́fà làwa tá à ń ṣọ̀rẹ́ ṣùgbọ́n bàbá Alákìjà ti pa mẹ́ta nínú wa àwa mẹ́ta tó kù rè sórí ìgbà tó bá pa wá tán ni àwa ń lọ à ń lọ àti dágbére ńlé. ìyá wa kò wún ni kò wún ni ó sì ń dó òyì ká ni ẹ wo ìyá wa àwa ń sá lọ sílùú òdì kejì o kó má bàa pa wá tán o. Hmm. ẹ̀yin ọmọ mi. ó ìyá wa. a kò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. àṣẹ. bí ìlú ṣe ń dàrú yìí ẹ lè ti torí ẹ̀ lé ọmọ onílùú lè yìn ẹ wálẹ̀ ń lọ ìlú òdì kejì kí lẹ̀ ń lọ ṣe ẹ dúró gbogbo ẹ̀ ló máa níyanjú. ìyá wa àwa ń lọ o a ti dágbére ńlé ṣé ẹ gbọ́ ṣọ́ọ̀jà á lọ. àwa lọ ti wá. ìyá mi ẹ tẹ̀lé wọn o. bọ́bí jàre mo lọ. ìyá mi ilé dúró nù ilé dúró àwọn ọ̀rẹ́ mi ti lọ ń tẹ̀lé wọn. ṣé wàá máa gbóhùn lẹ́nu ni. ìyá mi ìgbóhùn lẹ́nu ò ń gbà tí ìṣàjà ìyá mi ìṣàjà. ìlọ jájá ṣùgbọ́n kò bá yàsìn bàbá rẹ̀ ó ní fún ìyá rẹ̀ lọ jáde. bàtà gidi wọlé lọ fún mi ó jẹ. àwọn ọ̀rẹ́ mi yá mi tẹ̀lé wọn. bàbá ọjọ́ ìdálẹ́ o olúwa mi ẹ̀yin àgbálẹ́pọ̀ wà wọ́n ní a ti mọ ìsí aréré mi ò ní jẹ́ ká fi náà ṣeré ń bẹ̀ bẹ́ẹ̀ sì rèé a ti mọ ìsí àti bàbà àgbòrò ta ló gbé ẹ fún wa ní àkíyèsí lágbàlagbà ní àgbà tí ọ̀dà àkíyèsí ni wọ́n sọ ní gbogbo ilé orí inú gbèsè ilé yẹn àwọn ọ̀bọ àti ẹ̀kí ní gbénú ìgbẹ́ ní tí mo wá rí sí ẹ̀rú ń bà mí kódà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ igẹ́ mo fẹ́ fi kalẹ̀ bí mo tí ì yé mi. bàbá ah. ẹ mú ba lọ gan ọkọ jákẹ́ ẹ bá yọ ṣe bá yù ẹ̀ lásán ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ dákun ẹ forí jì mí. forí jì ọ̀sán tó o ẹ ṣe àwọn aráàlú wá ní ẹ̀wọ́n ló ṣe àwọn ẹ̀rọ gbàdúrà wọ́n á sì pàṣẹ kí abẹ́rẹ́ ọba wọ́n ti mọ́jú ilé ìlú ajẹ́ kẹta ọjọ́ tá a kọ́kọ́ mú bá fẹ́ yan ọba yìí bàbá láti àárọ̀ lè tún bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ fẹ́ ó gbélé àárọ̀ bá jẹ́ o. wọ́n sọ náà ẹ̀rọ ń fún mi pé òjò tọ́rọ̀ látàárọ̀ dálẹ́ yìí àbọ̀ lọ́wọ́ sí i àná wàá wò pé tọ́lú pé gbẹ́gbẹ́ agbókú sí ìlú òun àti sinmi aláàjọ wa lọ́sàn máa wò káfí sálẹ̀ àti wàá mú alẹ́ báyìí mo wá ní sọ fún yín torí pé ẹ ń bá lẹ́nu ní mo sàn kòkòrò mi kíkan etí bá ń bẹ lọ́ọ̀kẹ́ ẹ máa gbọ́ nǹkan tẹ́tí yóò di. gbígbọ́ mo lò bá àtàtà nìwọ náà bẹ́ẹ̀ ni wọn ò rí wọn ò rí ọ̀rọ̀ ò tiẹ̀ tí ìwà sí lọ́kàn fún wọn lè ah. jẹun jẹun jẹun jẹun jẹun jẹ ọgbọ́ jẹun jẹun jẹun jẹ bàbá ọ̀rọ̀ ò tiẹ̀ tí wọn ò tiẹ̀ lójú tí wọn ò lójú jẹun jẹ àmọ́ ìgbàkúgbà tí wọn bá rí mi tí ń bá wọnú ìlú ni wọn má dúró ilé má dúró lóye oṣù. ṣé ká sáà jẹta ilé ṣé ká jọba. ìyá wọn jẹun jẹun jẹ. ẹ mọ̀ jẹ́ wọn jẹ́ wọn àti ìjọba ẹnu ẹnu yín ọ̀ka wọn ẹ má jẹ́ kájọba yìí ẹ bá ní ajé ìwọ̀n wọn àwọn àgbàjọ ká lọ́jọ́ náà ni ẹ ṣe ìdílé màá lọ. ẹyẹ ẹyẹ ṣe ẹni wọn bá wọn wọn bá mẹgbẹrún kan wọn bọ fún mi tó fi ṣòwò yẹn ṣe ọjà bàbá ṣe rí bàbá. bá a ṣé ó gbàgbé gbogbo nǹkan tí bàbá rẹ rán ọ. mo rántí àgbàdo wọn ní banjoko lẹ́nu ìsinsìnyí tí mo sọ fún ọ pé kó o lọ rèé gbé àgbàdo wa bó o bá ń bọ̀ kó o gbé ewé ẹran bọ̀ mọ́. Ah, orí mi kú ni bá mi eh, bá mi ṣé kí n kọ́kọ́ gbé kan wá ni àbí kí n gbé gbogbo ẹ̀ pọ̀. Ah, orí mi o orí mi o ìbójú eh, ọ̀nà ni méjèèjì wá méjèèjì ló gbé bọ́ ìbójú ọ̀nà kan náà ló gbàgbà papọ̀ gbé méjèèjì wá ni ah, Àbẹ̀kẹ́ gbolu ti kọ́ ọmọ yìí sílẹ̀ yìí sọmọ àlè báyìí kọ́ mo péré sí ẹ mọ̀ káàbọ̀ oh. àmọ́ ojú yóò jojú mímọ̀ nínú ìlú yìí o. bẹ́ẹ̀ ni. mà ní ìlú òdì kejì láti wá àkànmú lórúkọ mi ìyàwó àfẹsọ́nà mi dẹ̀ ní àbẹ̀bí lórúkọ rẹ̀ ìròyìn la gbọ́ ló mú wa wá sí bíbá láti wá mọ bẹ ṣe ń ta àti bẹ ṣe ń rà lórí ẹ̀kọ́ tẹ̀ ń tà. ìyá wa àti bàbá bẹ́ẹ̀ ni o ṣé wàá rí téèyàn bá ṣe nǹkan torí èèyàn wú tí inú èèyàn sì ń dùn ah, irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ kéèyàn mọ kẹ́kọ̀ọ́ látara wọn ni tí ah, ikú wa tán síbẹ̀ o láti ìlú yìí tó fi dé òdì kejì ìlú wa tí n bá ti ń gbọ́ orúkọ tó ń dárúkọ ah, àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ o àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ inú mi sì mọ́ ó dùn torí mi ò wà wọ́n wú jèè jèè. ẹ̀yin náà fẹ́ mọ tẹ̀kọ́ hmm. hmm. ẹrù dáadáa bẹ́ẹ̀ sì wá bá òun lọ́wọ́ náà ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ bí ilé rè ṣé ẹ ṣe tán láti fẹ́ra yín sílé ni. a ti ṣe tán bàbá a ti ṣe tán. ẹ sì nífẹ̀ẹ́ ara yín dáadáa. dénúdénú dénúdénú. jẹ́ n bí ọ́ níbèrè kan ṣé bí wọ́n bá ń ta ọjà ṣé o lè máa kówó ọjà rẹ fún ọkọ rẹ kó máa kó dání. Ah, n ò lè gbà. orí wọn. Hmm. orí tó fẹ́lẹ́ mi yá ó funfun bi eyin oge ẹ wò mí wò èmi ni mò ń tà. èmi mo si ń gbowó ẹ̀ dání. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ kọ́ o. ebi ẹgbọ́n tá a sọ ní ìsìn bá àti ìpolówó nu. bẹ́ẹ̀ni. òun ní ń tà èmi mò ń gbowó rẹ̀ dání. intinu mi dùn si ni pé bẹ́yìn méjèèjì ti ní ẹ fẹ́ yín sílé ni. àkọ́kọ́ ń tẹ́ ẹ kọkọ nílò ni pé. ẹ kọ́kọ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín dénúdénú lẹ́yìn yẹn ẹ tún gbọ́dọ̀ nígbàgbọ́ nú ara yín débi pé tó fi mọ̀ pé bọ́ ọ bá kówó rẹ tọkọ rẹ dání kò lè ná bí wọn náà bá sì kó dání ọkọ rẹ nígbàgbọ́ wípé o ò lè ná tẹ́ bá ti wá ṣèyún ìfọwọ́sowọ́pọ̀ ìmọ̀ jẹ́ kí nǹkan ní dàgbàsókè ni ṣé ẹ rí bẹ́ẹ̀ tí mo wá yìí ẹ má san fún yẹn o ilé wa ọgbọ́ ilé wa a ti kọ́ tán. ẹ gbọ́ ìdí ẹ̀kọ́ yìí náà sì ni ẹ gbọ́ hmm. ẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa tẹ́ bá ti ṣe yín ẹ wo. àfẹ́ àfikún ọ̀rẹ́ mi ọkọ lólórí aya ìlọsíwájú aya ìbẹ lọ́wọ́ ọkọ o hmm. ìlọsíwájú ọkọ kẹdẹrẹ ìbẹ ní gìgìrì sí aya rẹ̀. òótọ́ ló sọ fún yìí o àkànwọ́ àbí ló pọ́kọ ẹ̀yà kan wọ́n ṣe bí ọkùnrin o ọ̀rọ̀ ṣé yọ. ọ̀dà bọ̀. ẹ lọ rò dáadáa ẹ bá ṣe wá rò sí kẹ wá fún wa lábọ̀. ẹ ṣe wo ẹ ṣe wo. ọ̀làjú alábàárà ayé ẹ máa máa kó iná lójú iná lẹ́nu afalákìjà ní sí yíwá lẹ́nu ń lù wá ó ní amúlùwákà fọrùn á ti bẹ́ẹ̀ ṣètùtù ó ní lọ́lọ́ gbogbo àwọn balẹ̀ balẹ̀ gbèríko gan wa lẹ́nu ọ̀rọ̀ ó láà gbọ́dọ̀ jọba gan mọ́ báyìí

Eh, kìnìún jọba lági ní bùbá tiẹ̀ ajá náà jọba ń bùbá tiẹ̀ alákìjọ ò jẹ́ pé bóun tèmi ṣe jẹ́ ọmọ mi ọmọ pé mo mewé mo mọ oògùn lọ́tọ̀ sẹ́yìn ọmọ pé ara tí mo fògùn dá lọ́ba àwọn fi ń pè mí lọ́ba ara ni ọba ara ni jọba ara ọmọ mi èmi ọba ara bá lè sáàgùn bọ́mọdé ọ̀nà ogun. àbúrò sọrí. èmi ọmọ ọlọ́pàá àbẹ̀lú ọmọ amúnyíkùtù ọmọ lẹ́nu bí wọ́n jẹ́ bóògùn ọ̀jẹ́ ẹjẹ́ àdìdàlá wa lóògùn wò ná alákìjà. ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn o ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ ooo bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀ Saki ẹ má bínú pé mo dá yín dúró ẹ dákun ẹ wo ọkọ àfẹ́sọ́nà mi ni ọmọ ní béèrè lọ́wọ́ yín ó tó jọ mẹ́ta mo ti ń wà. èwo. ọmọọba ni àrẹ̀mọba. ṣẹ́gbọ́n mi ló ń sọ. bẹ́ẹ̀ ni. tẹ́ẹ̀jọ́ máa mo ti orí búkì tẹ́ẹ̀ mọ̀ sún búkì àríbà. Ah, sákì. tẹ́ẹ̀jọ́ sòsì orí búkì. sákì kẹ́sì mọ́ wo ibi èèyàn ò sí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Mm-hmm. ah èmi kò mọ mu tí mo mọ ń yó ni àmọ́ ẹ ń ṣubú o. ẹ máa gbà mí mo máa ṣubú mo máa mo máa dáràn ọlọ́run mo máa jà sí rìn. àṣẹ o. Ah, ọmọ ọmọ yó ni o kì í ṣubú. rárá. ọ padà ṣubú panjọ kan ni. àṣẹ o. tí wọ́n wà gbé ọ tí wọ́n wọ̀ ọ lọlé ọwọ́ ló ń béèrè ẹ̀gbọ́n mi lọ́wọ́ mi sọ́wọ́ arẹ́ni tó ń béèrè ń sọ gbọ́ sọ fẹ́ gbọ́ kọ́ gbọ́ dáadáa ọ̀sàṣemáṣe kan ọlọ́gbé àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ lásàǹtẹ̀ níbalùwẹ̀ ó sì fi tipa bá sùn. Ah! àjọ ń hmm, orí rẹ yóò sì kú ọlọ́run rẹ kọ́lájọ ọmọ yín ni ibẹ̀ nu túbú báyìí. Ah. ẹ dákun àrẹ̀mọ ẹ bá ń bá bàbá sọ̀rọ̀ ẹjọ́ túlẹ̀ ẹ dákun kọ́ túlẹ̀ kò rí. Hmm, mo nífẹ̀ẹ́ rẹ dákun. ọmọ àlè ni kò ní dáa fún ọ. Ah, mo fẹ́ rí ni. ó wù ọ kó rí hmm. máa bọ̀ láàfin. sáàkì o ẹ ní sórí rẹ. sáàkì o. sáàkì. <laughs> èmi lẹ̀ lẹ̀ rin orí ibú tó ń rin sọ̀rọ̀ sí mi ni fímílẹ̀ padà lẹ́yìn mi. obi, òbí padà wà bí wàá gbọ́rọ̀ ẹ̀ ó lọ sí o ó rí dákú bí àgékún èjò ó lórí burúkú olówó ògoro a ní kó o fẹ́ wa olóyìn fẹ́ wa àbí ṣé bẹ́ẹ̀ tó fẹ́ fẹ́ ló ti wà nù túbú ìwọ náà padà wọ túbú kẹ́yìn ni. ẹ ta ni òfẹ o àwọn tí ìwọ kọ lé oúnjẹ àárọ̀ bá tọ̀ sàn lára lára nílé nílé rẹ lára wọn. ọwọ́ ní kèmí tí wàá fẹ́ ọ kà á dà fún ọ. dúró ó ní ìyàwó tó ń sàárò bá tọ̀sán mm. ó rí bó ṣe kún léwájú tó kún lẹ́yìn ni àbí bíi bí ẹran gífà mo bọ̀ jù bòbí tó bá padà fẹ́ wá ó padà wọ túbú ni. iná <laughs> rẹ ni ó wọ túbú ìwọ àti iná rẹ ẹ jọ̀wọ́ túbútúbú lẹ́kùn. ìwọ ni rọ olùsórí dáhùn. bí lóye. ee ee ìwádìí ẹ là ń fẹ́ sọ sórí eléyìí tó ti wọnú túbú yìí ìwọ ló padà nù túbú ni. ìwọ rẹ ni ó wọnú túbú. Ah, ó wọ túbú ó ti wọ túbú lọ rèé. bàbá mi bàbá mi èyí ní fojú sunkún ọmọ ọmọ yé mo bí ọmọ yé tẹ́ ẹ kù ní. kò jẹ́ kíkan tójú yẹ ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ọmọ tí mo bí tọ́mọ mi ń bàbá ò ní tójú mi rọrùn. àṣẹ bá mi bàbá mi èmi ò lè lajú mi lẹ̀ kí ná máa jó lórí òrùlé bàbá mi kí n wá wọlé kí ni mò ń lọ sùn ọmọ àlè ní mínú. ṣe sùúrù o. bá a ní nǹkan àgbà bíi èwe la o. bàbá mi. àṣìrè èèyàn ní gbìjàdú o bẹ́ẹ̀ ni èmi ò lè mọ wòran. ọba ni ọ mo mọ ọba wa kú ní ìsìn ta láàfin lẹkẹ. kò síkú lójú mi kò síkú lójú yín bàbá mi. ẹ̀yin ọ̀sẹ̀ ìbájà yìí olóògùn o. mo mọ. gbogbo ń tà ń ṣe ìní rí. Hmm. àbí òye ọ. òye mi. Ah, ah, irọ́ mọ̀ tiẹ̀ lóògùn àkùkọ tí ọkọ̀ àṣà ìgbé ńrò mọ́ di ẹwà. bàbá mi ah. kò sí ní tí ó ṣe mí. Eh. èmi náà ti rìn dé àwọn ìgbésẹ̀ kan mhm. mo sì ti gbé àwọn ìgbésẹ̀ kan tó ti sọ èmi náà di alágbára eh. mo ti jẹ jíjẹ Eh. mo ti mu mímu mo ti sín sín sín bàbá mi ah, eh, mo ti wá gbára dé ọ̀dọ̀ olúwẹ̀rí eh. tólúwẹ̀rí sì ti jẹ́ kí n mọ̀ pé ọmọ mẹ́rin lòún bí alágàdàǹgbò ọmọ olúwẹ̀rí ni agàdàǹgbà ọmọ olúwẹ̀rí ni àkèré pàápàá olúwẹ̀rí jẹ́ kí n mọ̀ pé àbígbẹ̀yìn òun ni bá mi hmm? kò sí nǹkan kan tí ó ṣe mí torí mi lè wá kú kí ìjòyè lé bàbá rẹ̀ tì wọ́n ti ń tẹ̀ wá mẹ́rẹ̀ adéoyè bá mi olóògùn. mo lóògùn bá mi bẹ́ẹ̀ ni mo lóògùn oògùn kì í gbénú àdó jẹ́ bàbá mi oògùn wà mo ti rìn débi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gúnyán bàbá mi mo ti rìn débi tí wọ́n ti lànà hàn mí lọ́nà mẹ́ta ọgbọọgba tí wọ́n sì fi lé mi lọ́wọ́ lọ́tọ̀ọ̀tọ̀. ọmọ yìí mò ń yọ ebè òun yí mi ń poro bẹ́ẹ̀ ìfẹ́ abiyamọ lèmi ń lò kí ni ká ti á pé látọjú yẹ òkó àbí ìkan tójú ẹ ìyẹ ìwẹ̀wù ẹ̀jẹ̀ bí ọ̀dà kí mọ̀ jèsì ó tójú òbí rọrùn. bàbá mi kò sí ní tí ó ṣe mí ikú kan ò ní mi pa ikú kan ò sì lẹ́yìn náà pa bí àbágbára wálẹ̀ lọ́wọ́ alákìjà yìí eléyìí tó ń dá wa lẹ́gbìn ògbódò tó ń dá wa lẹ́gbòdò nínú ìlú wa yìí ta ni ó ṣe. ọ̀dà àmọ́ gbọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni hmm. eh, àpàdárí ntọ́ka àpàlà láyà ń tèrè. ẹ ṣe bá mi. ẹ bá mi ìwúre yín gan ni mo fẹ́. ọmọ ní odi ìkú ẹ̀yìn odi. àṣẹ bá mi àṣẹ bá mi. gbogbo oògùn tó ní ń rìn mí náà akọ ọlọ́kan tó ṣàgbà gbogbo ẹ̀. mọ̀jà hmm. mọ̀sá la máa kílógún bẹ́ẹ̀ bá hmm. jagun lọ́wájú hmm. tẹ́ wẹ̀yìn tẹ́ rí pé kíní ọ̀hún tó gbéra ń bọ̀ lẹ́yìn fẹsẹ̀fẹ́ o. ó ti yé mi bàbá. sọ́ǹgbọ́. ó yé mi bá mi. bọ́ bá yọ sí ọlọ́tún ọ̀tá bọ́yọ̀ sí ọ ló sì ọ ta mú ọba kú ọ nìkan tí gbogbo ayé ti túká tèrò ara rẹ pa o mọ̀jà mọ̀sá kẹntọ́ mọ̀jà tí ọ mọ̀sá ibogun lọ ni o. ó ti yé mi bá mi. ọ lọ bọ o. àṣẹ o àṣẹ o ẹ ṣe bá mi. má lọ má lọ má lọ má wẹ̀yìn má má bá tiẹ̀ lọ. ọ̀dájú alágbára ayé ẹ má má kó iná lójú iná lẹ́nu o. barabalẹ̀ ṣaagun bọ́mọdé olóògùn abulẹ̀ sáré mo bulẹ̀ sáré mi o ọlọ́ba ọbẹ̀ dú ọmọ eléégún ṣékété wẹ́rẹ́ eléèrú ọ̀bọ. èmi ọmọ amúyúnkú tí mo mọ lẹ́nu alákìjà ọkùnrin mẹ́ta ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n yìí ọmọ aṣáko dàgbà fàṣọ́fún ọmọ aṣọ̀fún yọ̀yọ̀ dàgbà fàálẹ̀ ọkùnrin náà ẹ sọ ọmọ pé ọkùnrin ìsìlẹmí náà. mo mọ ọkùnrin làkọ ọkùnrin làdá. bẹ́ẹ̀ni ẹni tó mú dání gan ọkùnrin ni sọrí n ta wà fún ni pé ká mọ kíra wa ṣàkíyèsí wọ́n sì mọ̀ pé gbàmígbàmí là gbà ẹnìkan ìgbàmísẹ̀ mélòó àwọn aráàlú rẹ̀ wọ́n sábà mi àmọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe fún mi lórí pé kò ṣe dẹ́ẹ̀dẹ́ ni. torí pé ka fún ni ká gbọ́ àwọn ní alára ọmọ pé ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè ni adífá fún gbogbo ó lóun sọ̀rọ̀ ìgbèje ayé ní kọ́ mọ́ sọ̀rọ̀ ìgbèje abùkọ̀fà kàlà ó lóun sọ̀rọ̀ ẹgbẹ̀fà àwọn ìyá mi ní ọmọ sọ̀rọ̀ ẹgbẹ̀fà adífá fún olówó jìgọ̀dọ̀ ńjọ́ sí tọ́ni kó sọ́ra kó má bàa dẹnu alákìjà èyí torí rẹ mo ṣe lé balẹ̀ ilé wọn gandan mo lágbàlagbà abẹjì sí kòtò kí n lè pàdé oníjà ní kòròfo kí n lè dalé orí kí n jọba bẹun. sọ fẹ́ jọba. wọn jẹ. sọ ma pé jagunjagun bá fẹ́ jọba wọn gbọ́dọ̀ jẹlu irun náà ni kó tó jọba lé wọn lórí sọ jẹlu rẹ run. àwọn àwòrán tó bá kù náà ni wọn jọba lé lórí. ee ọ jọba lórí ahoro ṣé ọgbọ́n bíi tí ẹnìkan ti jọba lórí ìlú ahoro ni tó wọ́n pè ní olú ahoro tìlú ahoro ni. àwọn èèyàn náà ni ó mọ̀ gbé bẹ́ẹ̀. náà mọ̀ gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀dà èmi kú tèmi fún ọ bọ́ wọn kọ́ gbọ́ wọn kọ́ ọmọ gbọ́. ọ̀bàrà gbìnrin wọn gbìnrin èwo ní ti ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ wáyé sùn. ìtumọ̀ yún. kí a ní tí wọ́n ti gbé nǹkan fún wọn ti tẹ́lẹ̀ ni. sọ fẹ́ bá mi jàre. èmi tí ọ̀rẹ́ rẹ fẹ́ jọba èyí tó yẹ kó fi kí n lẹ́sẹ̀ kí n bídì oyè kí n dọ́. èmi èmi èmi ò lè sọ̀rẹ́ ọ̀rẹ́ òfò tó fẹ́ jọba òfò ọ̀pọ̀ òfò lọ́fẹ́ jẹ. èmi lọ́rẹ́ ní máa ń bẹ láyé wọn pa wọn sì fi bọrí kí n lè dé orí oyè. sọ fẹ́ bá mi jà ni. Ah, ọ̀bàrà ọ̀bàrà bọ́ọ̀ bá gún mi wọ́n gùn ọ́. níwọ̀ bẹ́ẹ̀ni. ọ ní dánwò. ọ̀bàrà. bẹ́ẹ̀ni ọ ní ìbá ọ ọ ní pinpọ́n fẹ́ bá mi jà. ọ̀bàrà. ìfúnnú bá ìjẹgbẹ́ mi ìfúnnú àkàrà ìjẹkàrà àkàrà ó fọ́n. Ah. alákìjà. ẹ wọ́n sọ fún ọ pé bẹ́ẹ̀ Ah, sọ́ra rẹ o ọ̀bàrà. ọba bá mi jà. ó ní sẹ́ni tí mo lè wojú ẹ̀ sọ́ra rẹ o sọ́ra rẹ o mọ́tà sọ́ra ìlú mi o bí ọ̀n ṣe wọ́n bó ṣe wù mí o. alákìjà olùkókò là á pẹ̀kú olùkọ̀dà là á pààrùn ẹ̀fífù lẹ̀ là á pọ̀ balùwáyé. kí ni ìwà túmọ̀ sí. tọ́ ọ bá fẹ́ bá mi jà sọ ọmọ pé gbẹ́lẹ́ yẹlẹ fẹ́ bá jà sẹ́mi rẹ̀ gbé. kò sọ́wọ́ fún mi láti bá gba ẹlẹ́yẹ gà èmi náà ní iye apá tí mo mi ń fò. èmi rẹ̀ gbé. Ah, mo dúró sí i. tọ́ọ̀sì mọ̀ fọ́lọ́ ọdún mi wí. àwọn láti lò. olúbi kí n kọ́ ọ̀sán ìbí kí n dà níbo ló fi wọ́n sí. níwọ̀. bẹ́ẹ̀ ni sọ́ra rẹ o ọ̀bàrà sọ́ra rẹ o. èmi mọ̀ ní. tó o bá wulé gbòòrùn o kò fún ọ léwé o. níwọ. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ètùtù nífi báyé rẹ jẹ. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọjà ìgbà náà lẹ́ẹ̀tọ́ mọ̀ ẹ̀yin ẹ̀ sọ lẹ̀ ẹ lẹ̀. gbogbo olùkọ́ ló ní ìsọ̀rí pàtí mo lọ́rí níwọ. ọba abẹ́lẹ́sẹ̀ ọba náà ló lù ọ́ tó bá sọgi ọ̀rọ̀ yọ yọ tẹ. ah yọ tẹ o. ọ̀dà ní tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi nìkan kọ́ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo òní ló ń sọ gbogbo àpánupọ̀ àwa olóyè là ń sọ wọn á fi sí mi lẹ́nu wọn fi ràn mí mo ní osúnmọ́ mi ọmọ tí mo fẹ́ràn ni ọ́ gbogbo àpapọ̀ wa ìwọ ló gòdè kó bàbá rẹ o kò sí gbọ́dọ̀ pẹ́ kò gbọ́dọ̀ pẹ́ o. bàbá balógun àgèrè ni mí. Hmm? ẹ gbọ́dọ̀ jíjó patan mọ́ àgbèrè tó bá jíjó patan mọ́ ilẹ̀ ní ń bọ̀ ẹ mọ́ tì mí ń tìkùtì o. ẹ mọ́nù mi mọ̀ jẹ sọmọ kó wájú àgbà ló wà bẹ́ẹ̀ bá pè wájú àgbà ló máa fi tó tóbi tó bí òwe sí ibẹ̀ ọkọ ni mo ń lọ ṣùgbọ́n ètò mi ń sọ fún ọ yìí ìtọ́ ni ó ti balẹ̀ kò ní para sẹ́nu mọ́ orí ipò ìwọ ló ń lọ bẹ̀. ṣé bẹ́yìn àgbàlẹ̀ bọ̀ ẹni tí ọwọ́ ò bá ká ìtì ọwọ́ á ká ìsẹ́pẹ́ ọwọ́ ti wá ká ìtì bàbá mi báyìí kí wàá ní ìsẹ́pẹ́ tèmi lójú aṣẹ́gi dáná. adéṣeni. ètò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mbẹ́ padà òde àdáni eh. àwa là ń sọ̀rọ̀ àwa nílùú. òde àdáni. àwa ni wájẹ balẹ̀rù kò sí kú tí wọ́n palàgbà tó ní bá kò lórí ẹ bẹ́ẹ̀. ẹ eh, o ti yé mi ẹ eh, bọ́bá wa jó dí àdá bójójú àdá èmi ó sì mọ̀ rí ẹ ṣeun. adéṣeni adéṣeni adéṣeni ah. ọmọ mọ lọ adéṣeyí ni. òbí bèjì orógò bí òbí bèjì orógò ẹ̀rù ń bà mí ó yé o àyà mi ń já láti tọ́ bèèjì o bí òbí bèèjì wà dátọ̀ o. kí ló dé gan baálé mi àṣebèjì ó ṣọmọ ni wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyẹ́ ẹ̀ òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó wọlé alákìsà ó sọ alákìsà ló ní gba aṣọ kí ló dé gan ṣé wọ́n ṣọmọ ni. onígbàsọ kọ ẹlẹgbẹrún aṣọ ni ó wá fi tán ó ní ẹ pé ẹdun ẹdun kọ ọbọ ni wo bí bó o bí bèjì ó dàtọ fún rẹ ni nínú níbi tí nǹkan lè dé tó yìí ká tún máa bíbejì ẹnu ẹ̀ láwọn. bó o bíbejì ó dàtọ ni tó o bá sì ti lè dàtọ ó kú òun lé mi ní. dàtọ ẹlẹ́sìn ẹtẹ́ bá ti ẹ̀jẹ̀ lẹ́ ń wá. ìlà rẹ̀ ló roko látàrọ gbígbẹ ìlú ti gan yìí ìkíní pariwo bó bíbejì ó bíbejì ó dàtọ fún ó dàtọ fún rẹ ni. mo bá a bọ̀ wọlé mo bá a bọ̀ wọlé. ọkọ rẹ dà. mo ti fi ilẹ̀ sọ́kọ̀. àbẹ̀bí ó fọkọ rẹ lẹ̀ sọ́kọ̀ wọ́n sì ń bọ̀ nílé. ṣèbí jẹ́jẹ́ mi ni mò ń kọrin nínú oko mo léjì rẹ̀ wù mí kí n rohun gbẹ́jọ mm-hmm. epo ń bẹ̀ wá ń bẹ̀ bẹ́ẹ̀ bá lèmi sì tutọ́ sókè ló fojú gbà bí n bá ti bí bèjì ń kúrò lọ́ọ̀dẹ̀ ń ni ní kẹrùjà. ọ̀dẹ ti àbẹ́ ọ̀dẹ tèmi ẹ dẹ́kun kí ló mọ̀ ń sọ ọkọ rẹ̀ ṣé èmi mo sì bí ọkọ rẹ̀ ìsá ó ní bí bàbá bí bèjì ó kúrò lọ́ọ̀dẹ̀ tòun ó dáa torí mi ò mọ táwọn ìbejì gbà lọ́wọ́ tó fi jẹ́ púpọ̀ ìgbà tó bá ti wá ń kọ́ ìbejì ìbejì ìbejì ó kú lẹ́dẹ̀ ọ̀nà tí ó mọ̀ ọkọ ẹ kò sí wàhálà ìwọ ọmọ wọnú ilé lọ nígbà bá dé ibi tí ò bá mi náà rè táwọn ìbejì bá gbà rẹ̀ yóò sọ fún mi tó bá rí ìbejì tó lóun ò ní bí o ó wàá múso múso múso ẹsẹ̀ múso múso múso ẹ a kú oríire náà ẹ̀yin náà mọ̀ pé ní bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ ìdédé iṣẹ́ adíá fún ìdí tá a fi ní ká ṣe ìwúyè bàbá wa lóòkú òru àmọ́ kó tó àdí pé a tẹ̀síwájú à ń láti kí bàbá wa bàbá ọba nítorí. Hey, oríire òbí ni kí ọmọ ẹni ó soríire lójú ẹ̀mí ẹni ẹ bá ń kí bàbá. ọlọ́run ẹ ká kí ẹ kú oríire. ọlọ́run ẹ bá ń dúpẹ́ ló ẹ̀ ìlú àmọ́ yín náà ó soríire lójú ẹ̀mí yín o nǹkan ò ní sẹ́ni kọ́ọ̀kan o. èrè mi fẹ́ sọ̀rọ̀ ah, mo fẹ́ sọ̀rọ̀. ìyá sọ̀rọ̀ wọn ó pè mọ́lẹ́bí ní ìjọba náà. ìyálòde ebi náà ń gun pa ọwọ́ sí ọtọ dèdè lẹbi apẹrẹ fúre bẹnu sòǹdẹ bí abíyá mùsùn èyí wo èmi ẹ̀yin bàbá mi mo ní gbólóhùn tí mo fi <coughs> ẹ bá ń bomi mi ẹ bá <coughs> ẹ̀yin sẹrí bí abọ́rọ̀ ìdí ta ló kórí ọmọ ọjọ́ kan ò gbà kó orí ọmọ ọjọ́ kan gbà kó ohun tí ó tẹ̀yìn rẹ̀ ṣẹlẹ̀ láàmú. àtẹnujẹ tí mo sọ lára oge kìlọ̀ fẹ́ kejì ẹ abúbabẹ ẹni mọ́ jìjà àgbè ni wèrè tí ì bá ṣe pé ẹ bá bá gbá mọ́jèlé tí ń mú ẹ wọ́n mọ̀ pọ́n máa bàbá èèyàn ṣàṣì àkọ́bí ọba tó wàjà rèé o tá ń pè lárẹ̀ mọ́ ẹ wo bí ẹ mú bayé ẹ̀jẹ̀ dé ìwọ ń lè máa gbogbo ẹnu sọ pé orí ọmọ gbà kúkú irọ́ lọ pa bọ́ ọba ti fi orí fọmọ yìí ní orí fún ọ wọ́n burúkú abúbabẹ ni wọ́n jìjà gbé ẹ̀yin ìlú ẹ̀ka mọ́ṣáì sọ̀rọ̀ ni o èyí tí ọ̀rẹ́ wa sọ pé adé pàjáwìrì àbí ìdákọ́ńkọ́ ó tí o kò sí oyè tí ọmọ tẹ̀ wá tí ò ní mú pàjáwìrì àǹjáwé lọ sódì ìkápá ọlọ́tẹ̀ ó lè pin àbí àtijọba báyìí òpin ẹ̀kọ́ yìí o owó ń bẹ tí wọ́n ná fún ọmọ ẹ̀tọ́ yín ọmọ iná yìí sì solòsì owó ń bẹ lápò ẹ̀ gbogbo ń tó yẹ kó lóyè ọgbà pátá ńlẹ́ẹ̀rí gbà o yàtọ̀ sí jíjẹ mímu kálukú inú rẹ̀ ó dùn gbogbo bí ọba yẹ kó wó dé yóò débẹ̀. ọmọ ẹsẹ ẹsẹ kú ẹ kó rí ṣe rí nínú ìlú yìí ọba ń ta nínú ẹ lójú nípa fẹ́ jẹ oyè ìdí ni pé tí wọn bá ṣe nǹkan tó dáa lójú ọmọ àlùtí èso ọmọ àlè ó yẹ kí inú rẹ̀ ó dùn àdúrà tẹ ṣe pé ẹ̀tọ́ kálukú máa bá lọ ọyọ́ lọ́hùn ọyọ́ hmm. lọ́hùn ọyọ́ lọ́hùn ẹ wo ká má bò pò lọlé olóró ohun tó kù lẹ́ẹ̀sán ni. òun ní igun tó wá àgbà dẹnu ajá òun ní ibo ní fún ọ. <laughs> Ah. Eh, eh. ohun tó kù tá a ṣe ni pé ká dé adélé ọba wa lórí ẹ̀yin ìjòyè ṣé kí n dé <laughs> bàbá ọba ṣe ń dé. ó tó máa bí mi. Ah, tó tó ẹ̀yin tó láyé ó dọ̀wọ́ yín o. ẹ̀yin ará iwájú èrò ẹ̀yìn ó dọwọ́ yín o. rí. kí fẹ́ ṣe rí kí fẹ́ ṣe rí ẹ fẹ́ dáadé àṣẹ ògùnmọ̀yàn ní ẹ̀fọ́ tó lóògùn ní ọjọ́ kété bá balẹ̀ sọ nílẹ̀ mẹ́rin. ilé fún wọn máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ní. kí ló wá sí láàrin. ọmọlẹ́yìn ilé ìjọjú síbí. ọ̀pọ̀ aláàgbá iṣẹ́ ẹ̀rùn méjì. Hmm? ìwọ súnmọ́ súnmọ́ bá àwọn ilẹ̀kẹ̀ ọrùn rẹ̀ ó yá wá bọ́ sí lọ́rùn. Bísí. Wà á dájọ́ sórí yìí. mi kí ló yẹ ká ṣe. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ sasẹ abẹbẹ fún wa látakùn lásán abẹbẹ fún ọsẹ yúnmíyúnmí wẹrí tí yín ọta ẹ gbìyànjú ẹ wò ẹ dìde bá ń wọ lọ́wọ́ ẹ máa lẹ ọlé yín wọ́ọ́rọ́wọ́ kẹ̀sì lọ kéde fún gbogbo ìlú kọ́ba tuntun ti jẹ ẹ gbọ́ báwọn. ẹ ìwọ dúró wọ́n bá yí sẹ́ńbẹ́ òun náà ju ọ. ẹyẹlé mú èyí gánakù gánakù àárín wọn yìí mú lọ ẹlẹ́kùn sínú tuntun. a dá fún yín. <laughs> ìsọ̀bá ẹ̀ nísọ̀. ẹ bá ń bẹ mú mi bàbá ìfúnra àmúlò rẹ. arákùnrin tani ọ. tani ọ. wọ́n ṣe wá sórí pẹ́tẹ́kí wá. tí bàbá rẹ ò ní dá wọn ní bóun tí ẹ ṣe jẹ́. jẹ́rìí. a ní náà pàṣẹ sí mi ó ti wà lára rẹ̀ tẹ́lẹ̀ má tún dá fún un. ó dájú o kò bẹ̀rù epo ó dájú o kò bẹ̀rù èèyàn tá ń tó pé náà ojú ẹkùn láì ṣàwọ̀ bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró. kò yí padà wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn baálẹ̀ wa ló bá nà pápá bora wọ́n ti fi ilé bàbá rẹ̀ lẹ̀ ó ti jó ẹ dúró ẹ̀yìn ọ̀rẹ́ mi ṣèbí wọ́n rọ̀ lóyè ni sọ́nà kúrò ń lò kò sẹ́ni mọ̀ kúrò ń lò lẹ́yìn tí gbogbo ìlú ti ń wárí fún tá à ń ṣe sáàkì o sáàkì o ṣàdédé wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ẹ̀ wá ní dúró lù ẹ dákun ó bá ṣe kan náà wàtá wà níbi tá ń lè jẹ́ gbarú ẹ̀ tó lè dúró. ó ṣe wọn ọ̀rẹ́ mi onílàáka yìí. ṣé tiẹ̀ wá rí èyí tó wá dùn mí bẹ́ẹ̀ jù ní alákìjà ló bá ní ẹ pẹ́pẹ́ sí o kí ijọ́ tóun bá fẹ́ ṣe ọdún àkèrè òun o gbogbo ọmọge abáwa yìí o kọ́ a máa jó fóun wo ẹgbẹ́ yẹn rẹ̀ mi. ọ̀rọ̀ kọ̀rọ̀ wà ní. èyí ara o ẹ dákun kíjókíjó wo ni. ó sún mi o. ẹ wo ẹ wo ṣe gbogbo nǹkan àwọn yìí kò tiẹ̀ wá bá mi rárá. tó ṣe mí láàánú jù bí ìṣọmọ àbúrò mi tó yìnbọn pa. Hmm. elédùà àtẹ̀sáfẹ́fẹ́ rere àṣẹ o àṣẹ nínú rẹ̀ ńlẹ̀ yìí mọ́ àṣẹ àti kí gbogbo wa kó gun mọ́ṣẹ̀lẹ̀ ìlú àṣẹ o àmì ìwà ogun yìí nítorí kọ́lọ̀ yẹn má dàbí. ọ̀dájú alágbára ayé ẹ má má kó iná lójú iná lẹ́nu ó dà jìnnìjìnnì bòlò òun ni kú ti ń pa ni ẹ ẹ ò ẹni mọ̀ òkò. oúnjẹ. oúnjẹ dákun ìṣègbè tí bàbá mi mọ̀. kí n jẹun. jẹun ìṣègbè jẹ́ kí bàbá mi náà mọ̀ o bí a tètè kíákíá tó bá ti wá jẹ tó dákun bá ń palẹ̀ mọ́ gbogbo rẹ̀ kó bá ń kó sí ẹ̀yìn rẹ̀ kó padà wá kó. Adéoyè kí ni sí ọ mo sì ń bá ọ sọ̀rọ̀ kó o sì wojú mi. kí n jẹun. jẹun okun lèèyàn fi ń gbé títà o wọ́n sì ní béèyàn bá wà láyé tó bá hmm. lálàáfíà yóò jẹran tó jẹrin lọ jẹun okun inú lèèyàn fi ń gbé títà. kí n jẹun. jẹun àmọ́ kó ṣe kíákíákíá o n tún padà n tún yọjú sí o. ẹ wò mí ebi ò pa mí ni n ò sì lókunnú àti jẹun rárá. ibi ò pa bí ibo okunnú mà lèèyàn fi ń gbé títà. ó dáa mo ti gbọ́ máa gbìyànjú máa jẹ́. kò burú jẹ́ kí o. kò ṣe kò ṣe kí o ṣeun. mo bẹ́ẹ̀ ayé mi o. lò ó kò síbi tífẹ́ ò lè yà sí o kò sóhun tífẹ́ ò lè ṣe èrò ọ̀nà kì í yálé alákan ọmú mi èrò ọ̀nà o. wọ́n wí pé bá sọ̀rọ̀ ní abóhùnsèfẹ́ mọ́ra rẹ̀ lẹ́ni tí mo fi sínú ògbèkùn tọ́lọ̀ rẹ̀ gbọ́njẹ fún. ìfún lóúnjẹ ìyọjú sí ìdébẹ̀ lóúnjẹ. ẹni tó bá rí ọ rí ọtí ni. ẹ dákun olórí burúkú má ṣàǹfààní wo ló wá fẹjọ́ mi sùn kábíyèsí. nǹkan kí ló rí. Ah, kábíyèsí o ojú mi kòrókòrò báyìí ni máa ń rí wọn kódà láàárọ̀ láàárọ̀ ló máa ń gbóúnjẹ lọ bá. Ah, ah! olórí burúkú ẹrú ni ọ ibi bá ló sì kù sí ọmọ àlè èké. sími. tó o sì mọ̀ pé tí n bá yọ̀dà lápọ̀ tí ọba náà jẹ̀rù ò ní dà padà kó lẹ́rìn. ẹ̀yin ẹ̀sọ́ njọ tẹ ẹ bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ tó lọ rí gbóúnjẹ fọkùnrin nínú túbú tẹ́ ẹ bá jẹ́ kí n gbọ́ ẹ̀yin lẹ́ forí kó wọn. ó dájú o kò bẹ̀rù èkó. ó dájú o kò bẹ̀rù èèyàn o ta n ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o bó ṣe ń pa kúkúrú ní pa gígùn. ayé ẹ má má dúró ń bọ̀. ibo ló gbé sí etí rẹ o, lè sọrọ? ayé ẹ má má dúró ń fúlàní ẹ wà dúró lè gbà wọ ẹkùn ẹ tẹbi sí àmọ́ ó lè ṣe é dáàbò kí ló kàn án pọ̀ lókùnrin ní tiẹ̀ ti jẹ́ pẹ̀lú ẹ̀. kò sí nǹkan kan nípa ìsìnkú dájúdájú àwọn tí wọ́n ní rí ọ tó ń lọ rè gbóúnjẹ fún inú túbú wọn ò sì sọ wọ́n mú ọlọ́run ọwọ́ ni. ó ti tẹ ojú ìdá mi mọ́lẹ̀ wàyí ẹ̀mí rẹ̀ ò sì jọ ń lójú. oògùn ọ̀fẹ́ o. o ti dáràn báwọn. olórí ibú ìgbà tí bàbá mi sọ̀rọ̀ kí ló sọ tó fi kí ló ṣe ẹ tún bínú ìyàwó ẹ mú bínú àwọn àlè ṣé fẹ́ ayé mi ò. ọ̀ràn fẹ́ ayé mi ò. kò síbi tífẹ́ ò lè yà sí o kò sóhun tí fẹ́ ò lè ṣe èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi ìrọ̀nà o èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi ìrọ̀nà o ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn. bí o kò bá pẹ́sẹ́ iṣẹ́ òpẹ́ ni bàbá mi ti dájọ́ kú ẹ wá ah, ah, pariwo òbí agbára bàbá mi mo gbé wáyé o máa ti gbélé yìí tí bá fi lè kọ́ lọ́wọ́ tó ó wà gbélé tó bá ti wà gbà ó láti fi hàn lẹ́nu àṣàlọ́ ni. Kama salo. ìkẹ̀ǹkà ló sì ẹ́ lókun ọ̀fẹ́. yẹ́n ti ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ láàrin. adé òye sínú túbú mọ́. ṣé ọmọ mi ni ó yá ẹ lé wọn lọ mú ẹ̀sọ́ kún ẹ̀sọ́ ẹ lé wọn ibikíbi tẹ́ ẹ bá ti bá wọn ẹ gbẹ̀mí àwọn méjèèjì yàtọ̀ kú àtàyè wọn mo fẹ́ rí ẹ padà láàfin yìí. lókun ọfẹ okú ọmọ yín. àbò sínwìrì ni àbò ọfẹ yà wèrè dànù orí rẹ fẹ́ burú dànù. ọmọ ìkànnì ń róró ó ti lọ rèé fèsù lẹ́sẹ̀ káì da da da da da sí mi da da da da da sí ìtótó gbé sáré èmi ni wọn gbẹ̀mí ẹ̀yin méjèèjì ewọ ewọ. ikú dẹdẹdẹdẹdẹdẹ kú o ikú dẹdẹdẹdẹdẹdẹ kú o ẹ má dúró ẹ má dúró ẹ dákun ẹ má rọsẹ ó ti ń bọ̀ o. Marcelo Marcelo Marcelo Marcelo malo, malo, máa lọ wọ́n ti mọ̀ malo, malo, máa lọ máa lọ Marcelo Marcelo Marcelo. omi inú pọ̀ gbìyànjú ẹ̀ ikú pọ̀ lónìí gbìyànjú ẹ̀ wò. ẹ jẹ́ sáré bẹ́ẹ̀ ni ìyá. ojú àná wò pé bọ́lá bọ́lá sọ fún bọ́ gbìyànjú ẹ̀. ilẹ̀ ìrọ̀lùpá mo mọ orúkọ tí ẹ ń jẹ́ mo sì mọ orúkọ tí mo ń jẹ́. ọtún ẹbọ lábúlé ọlọ́fin dífá fún àwọn ẹlẹ́yẹ ńgbà tí wọ́n ń bára wọn ṣe pàdé papọ̀ tí wọ́n ń pọmọ ara wọn jẹ tí wọ́n ń paya ara wọn jẹ tí wọ́n ń para wọn jẹ ǹjẹ́ wọ́n ní bó bá ṣe bíi tèmi adéoyè kò sí nǹkan kan tí ó ṣe mí. bó bá ṣe bíi tèmi ni agara kì í dágún yóò gbọ́dọ̀ balẹ̀ ẹ̀sùn àgbàlagbọ̀n gbọ́dọ̀ bẹ́ẹ̀ sùn ọ̀run wíjọ́ tí a bá tẹsẹ̀ ní kẹlẹ̀ má kiri ẹ́ ewúrẹ́ ń bọ́ lọ́ọ́ ti tí ti ta lónìí. níbo bẹ́ẹ̀ ni mo wí fún ọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. wọ̀mí bẹ́ẹ̀ yẹn bá fojú ànáwó ẹ bọ́ra bọ̀ láṣọ. kí wàá nu. Ah! tápá tẹsẹ̀ tápá tẹsẹ̀ là ń wọgbá. Ah! ilẹ̀ mú ọ ilẹ̀ mú ọ ìwọ ọ̀dàlẹ̀ alágbára àkà ọ̀dájú ah! alágbára ọwọ́ bá ọ ó ti ń ṣe ọjọ́ tipẹ́ tágbára rẹ kún kò sí nǹkan kan tó ṣe mọ́ ọwọ́ ti tẹ̀ ọ́ ọ̀dájú alágbára ìkà ó fi gbogbo òlú lògbòlògbò torí bó ti lágbára ọ̀dájú ni ọ́ wọ́n mi èmi ò ní pa kóyìn níforo yáró gbogbo lè ọjà yìí lọ́mọ ní gbogbo ògbà àyàfìgbà tí àwọn ìlú tó láwọn dáríjì ọ́ bí wọn bá sì wá dáríjì ọ́ ajá wípé ọgbà lọ fún ni. a máa dúpẹ́ lọ́wọ́ adéoyè tó bá wa máa lákìjà. a dúpẹ́ lọ́wọ́ adéoyè hmm. ọpọlọpẹ adéoyè o ọ̀rẹ́ mi mo tiẹ̀ gbọ́ pé ọ ní ọrùn báyìí ládéoyè ni kó máa lọ gba ọjà. bẹ́ẹ̀ ni yóò ṣe mọ́ ọ gbanu. o ẹ rọra yà wa o. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ ẹ kú oríire gbogbo alágbára tó bá ti ń ṣe àfẹ̀mí àfẹ̀mí hmm. àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ọmọ mi oh, ẹja ọmọ gbádùn ṣe gbọ́ ẹ kú oríire o. ọ̀rẹ́ mi já mọ́ lọ. alágbára ayé ẹ̀yà lọ gbé jẹ́ ẹ̀yin tí pòǹgùn ẹ̀ ṣọ́ra ṣe. ráyè ò bá ṣe gbé àpàdé sọ́run. ayé ò lọ bí ọ̀pá ìbọn kẹ́ ẹ mọ̀ o lótìtọ́ bá lè ní ẹ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni a ní agbára àmọ́ kẹta tó kù lẹ̀ ní tó sì wù mí kẹ́ ẹ ní bá lè mi. kí ni nǹkan náà. mo fẹ́ kẹ́ ẹ dín apàṣẹ bí aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyí. Ah. kábíyèsí o. <laughs> ẹgbẹ́ sì ń pàṣẹ bí ọba. yèyí ti kú bàbá yèyí aláṣẹ ìkejì òrìṣà kárí ọmọ bá mara maruku tí forí gbẹ̀sìn àjà náà wọn fi rúkẹ́ fún ẹ lára. ìlọ́wọ́ dáadáa kó o lè máa wo bí dín nígbà tó wá sí lókè ìpẹ́ mọ́. ó wá tó bọ́hùn ni. ó jù bẹ́ẹ̀ lọ. kí la gbé kí lo jù. ẹni tí mo jù náà ni kò hàn. ó ní ẹ burú èmi ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀dà o ọ̀ padà alẹ́ lónìí o. fífún lẹ. ìmọ̀ owó rẹ̀ yìnyín. Hmm. yín mo ní pa ọ́ mo ní pa ọ́ rẹ̀ kọ́. dẹnu bọ́ rẹ kọ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́lẹ̀. mọ̀ pé jagunjagun bá fẹ́ jọba ó gbọ́dọ̀ jẹ̀lú rùn náà ni kó tó jọba lé wọn lórí sọ jẹ̀lú rẹ̀ rùn. àwọn àwòrán tó bá kù náà ni wọ́n jọba lé lórí. ee ó jọba lórí ahoro ṣé ọgbọ́n bíi tí ẹnìkan ti jọba lórí ìlú ahoro ni tó wọ́n ń pè ní olú ahoro tìlú ahoro ni. àwọn èèyàn náà ni yóò máa gbé bẹ́ẹ̀. náà mọ̀ gbé bẹ́ẹ̀ ọ̀dà èmi kú tèmi fún ọ gbọ́ wọn kọ́ gbọ́ wọn kọ́ ọmọ gbọ́. a ní tí wọ́n ti gbé nǹkan fún sọ fẹ́ bá mi jà ni. èmi tí ọ̀rẹ́ rẹ fẹ́ jọba èyí tó yẹ kó fi kí n lẹ́sẹ̀ kí n dédi oyè kí n dọ́. èmi èmi èmi ò lè sọ̀rẹ́ ọ̀rẹ́ òfò tó fẹ́ jọba òfò ọ̀bọ̀ òfò lọ́fẹ́ jẹ. èmi lọ̀rẹ́ òfò. bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ òfò lọ́fẹ́ jẹ. wọ́n lè fi yá mi bọ́rí kí n lè joyè bẹ́ẹ̀ ni mo sọ bí n bá ń bẹ láyé wọ́n pa wọ́n sì fi bọ́rí kí n lè joyè. mo ya mo ya mo ní kí n máa gbálẹ̀ ọjà kí n máa gbálẹ̀ káàkiri gbogbo ìlú ní alérawọ̀ sùn ìyẹn lẹ́kúnnú gbà gbogbo ọyẹ ní ìlé fàfà wọ́dù èèwọ̀ lọ́yẹ̀ ò bá ṣe gbé mọ́ apàdà sọ́run. ogun ẹ ṣọ́ra ṣe. ẹ yá ṣọ́ra ṣe òye o. ayé ò lọ bí ọ̀pá ìbọn kẹ́ o. Oh. ìgbà yìí kò máa lọ bí òréré. ìgbà láṣọ ìgbàlẹ̀ wù. ọ̀dájú alágbára ṣe pẹ̀lẹ́ òwe ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ òwe. alágbára ayé ẹ̀yà lọ gbé jẹ́.